kíra kó rí kó rí kó rí lẹ́kọ̀ọ́ kó rí èmi náà kó rí àjọ kó rí rẹ ni ṣe ti mi eré ló pè nígbà tí a bẹ̀rẹ̀ sí ní bíìtì fún iṣẹ́ yìí mo máa ronú pé kò ní jẹ́ mọ́ wa lọ́wọ́ ni. Ah, mo ń gbàdúrà kó bọ́ sí. gbogbo àwọn àwọn kọ́ńpìnì ńláńláńlá ta jọ ń gbórí wọlé mo tún pààrọ̀ náà máa fún ọ. àdúpẹ́ fọlọ́run hmm. lọ́rọ̀ kan hmm. wọ́n ṣe pè mí láti ọ́fíìsì wọn ni eh? ìgbà tí màá débẹ̀ eré ni mo pè mo sì jẹ́ kí n mọ̀ pé àwa náà àtúnfò ẹ̀ kọkọ sani ló máa ràn lọ. àwa la máa supply gbogbo hundred trailers of the granite yẹn pátápátá hundred trailers of granite àwa la máa supply. Ah. jẹ́ kí n kọ́kọ́ jẹ́rìí ẹ̀ nù jẹ́ kí n kọ́kọ́ jẹ́rìí ẹ̀ nù. dọ́lọ̀ owó yẹn. ẹ. ó mà ti jóná ó fọwọ́ kan àkúfà ó jóná. ẹ ṣe wàá kùsà ńlá ni àbí kí ni ọkọ tún bí ní kí ló ṣẹlẹ̀. alẹ́ ni tó lálàá ìnú mẹ́rin lójú ti. àlá tó láì àlá tó nítumọ̀ ni kò kì í ṣe àlá lásán kódà àlá tó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé ẹ̀yin méjèèjì ní iṣẹ́ tẹ̀ ṣe. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo ti bá yín fi ẹ̀mí tọ̀ ọ̀rọ̀ yín ó gba kìlọ̀kìlọ̀ ó sì ní ọ̀nà àbáyọ. ẹ̀yin méjèèjì lọ́ọ́ ní ọ̀ṣun kò dáa ṣùgbọ́n ìwà yín ò papọ̀. Hmm, ìwà yín ò jọra o. ẹnìkan wà nù yín tó níwà kan tí ò dáa sí kejì mi mọ ilé mọ láàrin ara mi. ẹ bàbá àfa ẹ máa bẹ àwọn ọmọ mi. mi ò ń jà mi ò dẹ̀ rí ń jà ohun tí mo rí nìyẹn sọ fún yín ìwà ẹnìkan ò papọ̀ mọ́ kejì kódà mo ṣe ń wo obìnrin kan wà ní ìsìn tó ti dúró tó fẹ́ dàárín yín rú ẹ ó máa lo ìkànnì láti fi dàárín yín tíwa ẹ̀ tí ò bá ti kejì mu bóyá kó ṣàtúnṣe tí ò bá wá lè ṣàtúnṣe ọ̀nà àbáyọ tó wà ẹ̀yin méjèèjì ẹ̀ wá jọ ṣòwò yín lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀ pé gàrí oníkálukú adé lọ́lẹ̀ ó tán. a kò gbogbo tá a fà sọ ok gbogbo tá a fà yẹn sọ wọ́fọ́ wọ́n ah, ṣe o ó dà ìwọ náà ti ibi ìṣáná kíyèsí oògùn nígbà tá a sọ fún bàbá pé kí a fi gba kọ́ńtráàtì kan èmi ti wá fi àpòwà kọ́ńtráàtì yẹn láàlà pé ó lànà wọn wà lọ́wọ́ àbí tàwa sọ fún bàbá tí bàbá wa ń sọ̀rọ̀ pé obìnrin ọmọ àdàrí yín rú ẹnìkan ìwà ìdọ́gba mọ́tẹ́nì kejì nǹkan kan bàbá ọmọ tó ń sọ ṣé n tí wọ́n sọ yẹn ṣó bá àlà tá a sọ létí bàbá ṣó bá mu wo afá yìí ọlọ́run ti fún wọn lẹ̀ o wọ́n kàn lè sọ tán rí o. bí ìgbà táwa ni pé wọ́n kàn sọ lórí. ó ń sọ tó sọ yẹn lórí ni ó sọ tó sọ yẹn lórí ni so mi ti ẹ̀fọ́ fún gbogbo tó sọ yẹn rárá àmì ọmọ gbé ọmọ fọ gbogbo tó sọ yẹn kò sọ̀rọ̀ mbẹ̀ sọ̀rọ̀ mi bàbá ọmọ tó ń rí gàrí. ó dáa ọ ṣe ọkàn rẹ̀ ó balẹ̀ ò ní bá wọn kúkú àjọkú mo ní báwo ló ṣe ní bá wọn kúkú àjọkú ó ló ti mẹ́sùrú ó fi sunkún lójú òun kẹ̀kẹ́ yé mi nà ń lọ fi nà kú lójú bàràbàrà ikú kan ò ní pa ọ́ ẹ̀ kúdà yìí sí yóò dáa fún ọ. ẹ̀pọ́n dáadáa ló ní ó mọ̀ wípé bójú ò bá ń ponírè gbogbo alágẹmọ lòjó gbọ́dọ̀ pa ẹ̀gbọ́n rẹ̀ nìkan lọ́mọ bẹ́ẹ̀ ẹlòmíì ò mọ̀ bẹ́ẹ̀. bó bá ṣẹ̀gbọ́n mi á ní ìbá dáa fún ìbá àmọ́ dáa fún ó ti dáa fún ọ náà o pé bẹ́ẹ̀ yàn bá bẹ́kún wọ bí ẹ̀rín ni ó bá jáde ọmọ pé bẹ́ẹ̀ yàn bá bẹ́kún wọ bí ẹ̀rín náà ni wọ́n bá jáde mò ń bọ̀. ti ń bẹ lọ́wọ́ mi nígbà tó bá wà lákòókò odò ló ti lọ rèé wẹ̀ yóò wà jẹ́ láàjì lọ́gànjọ́ òru ló lọ rèé mo tẹ̀lé torí èèyàn kéèyàn tó bá fojú rí lákòókò tó bá ń wẹ̀ ibi kan jáde lára tòun tó bá jáde lára tòun àrà onítàn ni ó wọlé sí balẹ̀ o kò sí nǹkan tí ó ṣe o nígbà tó o bá wá dodo o kọ́kọ́ mú ẹrẹ̀fọ́ odò o fi para látòrí délẹ̀ ó ní ẹrẹ̀fọ́ odò kì í o ni pé gbogbo ogun tó bá mi dódò yìí gbogbo ibi tó mi wá kọ́ o lọ́wọ́ àbẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ lọ́mọ bomi sára ọ wà tó kù ọ wà òrèlé ọmọ wẹ̀ lọ́jọ́ méje méje méje títí ọ̀sẹ̀ yìí ó fi tán òórì tọ́dọ̀ rẹ ṣe ó mọ̀ wípé ọwọ́ ńgbà lọ́mi ọwọ́ lọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ní ojúmọ́ ò ní mọ́ kálápàtà ó fọwọ́ bá mọ́ bàbá ò bá mú alápàtà ó fọ̀ ojoojúmọ́ wọn máa gbowó wá fún iṣẹ́ ọmọ orítọ̀dọ̀ rẹ̀ náà ṣe. ẹ ẹ ṣe wọ́sà ẹ̀kọ́ tí mo kọ́ èmi nìkan ẹ̀yin kan máa tẹ̀lé mi ṣé kò yẹ pé a máa ń bọ̀ wọ́n á ní kí wọ́n máa mójú ẹ̀ kí wọ́n máa lọ yàgò ní. lójú rẹ sẹ nǹkan kan ò lè ṣe ọ ṣe bọkùnrin ni wọn ó tó báyìí ó sì tún bẹ̀rù àwọn tí ò tí ọ wọn máa ń fàyà díbọn màá sọ pé yébọn rè ó yẹ ẹ̀yìn ọ̀pá lẹgbẹ́ lọ́wọ́ kò sí ní tí ó ṣe ọ o nígbàkigbà tó o bá ń lọ wọn ò nílẹ̀ yóò ti sọ ń bí pé ńjọ́kíjọ́ tó o bá mú pé o wẹ̀wẹ̀ yìí àwọn tẹ̀lé ọ lọ tí wọn tẹ̀lé ọ pé nǹkan ò sí ní sí ọ. ó là ó lówó ó sì láwọ̀ tó dáa gbogbo bá dé tán nísìn mọ́ sàkọ sẹ́gbọ̀n rẹ o ó lé lásẹ̀ lẹ́sù ó lé lásẹ̀ lẹ́sù tí ọkà kí wọn tó ń la ẹsẹ̀ mọ́ tó bá ti dé tán bẹ́ẹ̀ níbi tó ti sàṣekágbánú ọ̀ la ẹsẹ̀ mọ́ gbáà kò sí ní kọ́ làmọ́ kò sì gbọ́dọ̀ jẹ kan náà lọ lẹ́ o múre wá ẹ ká lọ o yóò dà fún ọ ẹ àṣẹ o àṣẹ o ẹ ẹ ǹlẹ́ mbẹ́ o ẹ máa wó lẹ o èmi awo alẹ́ bí oṣù ni amọ̀rọ̀ ń ké ọrọ̀ ń sọ ọrọ̀ nú nọmú nọmú nọmú ní gbogbo àdẹ̀. má pẹ́ òdìdí lọ́kọ́ dírẹ́fà. Thank you ẹ wo mo ti fojú sọyìn látàrọ kí n ní kẹ kọjá kí n béèrè lọ́wọ́ yín pé báwo dé wá ni o báwo ni ọ̀rọ̀ yín àti onímọ́tò yín àná báwo lè ṣe ojú ẹ̀. ó mà fi mi ṣe wàhálà lánàá kó tó kó ń kọ tẹ bá rí owó tó padà gbà lọ́wọ́ mi kì í ṣe kékeré bọ̀ mo ṣàdúpẹ́ wọ́n ti bá mi kó. wọ́n ṣàkóde ibi tó ń lọ. àwọn ah, ti kó mo ò ní choice kí ni mo fẹ́ ṣe. ọlọ́run máa ṣàánú wa pẹ̀lú ọ̀rọ̀ àwọn onímọ́tò. mi ò ẹ̀wò kọ́ lọ́n ṣàánú wa ní ìjàre kò sí nǹkan tí mo fẹ́ ṣe mo kàn fi wọ́n sílẹ̀ ẹ̀wò àwọn èèyàn wà ń sọ̀ tó ń fẹ́ lò tó mo ń sáré lọ síbẹ̀. ìgbà ayè ti máa lọ ajá ti fi lágbára ọlọ́run. Ah, ayé yìí le o ìmúdè ah, níkà tí ò já gbóhùn àṣebí ah, nǹkan ń bẹ mẹ́wàá gan ń bẹ. ẹ wẹ wẹ wá títí kí ni gbogbo kí ni eléyìí ṣe kí lẹ fẹ́ sọ gbọ̀ngàn èmi níṣẹ́ tèmi fẹ́ ṣe o. ẹ má bínú o ṣé ẹ rí i pé sista mosun tó ń lọ yẹn ẹ mọ̀ pọ̀tà yín ni o ọ̀tá mi ẹ mọ̀ lẹ́ni ẹlẹ́ni tó ń bọ̀ ń sìn tí mo kí tí mo tún ṣe àjò ẹ̀ pé báwo lọ̀rọ̀ ọjà ẹ̀ àná o òun wá lọ́ta mi ṣe gbọ́pà ń pariwo léra lórí ní àbá ń jà òré máa wá ṣòro òṣìkè mi ìsọpẹ ẹjà mi ìsọpẹ ìnura yìí àná ta yín léèyàn àmọ́ bí mo ṣe wá rẹ ilé èjì tẹjọ ṣe pẹpẹ fún papọ̀ yẹn ara wa ta mí pé ah ah ayé yìí lè lóòótọ́ ìkàlẹ yàn ọ ṣé máa sọ pé mọ̀ pé àǹtí mo sún àtọkọ yín ọjọ́ ṣe wọlé wọ̀de ẹ mọ̀ kọ́lá ẹ ti kí nọ́ọ̀sì ròlù létí tipẹ́tipẹ́ ẹ wò ara ló ta èmi o tí mo fi wò pé ọlọ́run abẹ́tí gidi yẹn mo sọ àwọn pé kémi ṣàlàyé bọ́rọ̀ sí jẹ́ torí tẹ bá lọ sòlé ó má lọ jẹ́ kan ọlọ́màjì àwọn kejì nínú ilé. kọ́lá kí ló tó ń pariwo lọ rẹ ṣé rẹ́mi ìjà yà pariwo ó lè pariwo pariwo àyíká ayúrú ìlànà yẹn lásán òkè ìjà yà báyà ń bẹ̀ kọ́kọ́ já. kí ló tún lè ní pariwo orúkọ ẹ ìwọ ni kò má fi jà yà kó má fi ṣe rẹ léṣe. kó má fi jà àṣírà mi léṣe ṣé ìwé ìgbé bó ṣe pariwo rẹ níbi àwọn ẹgbẹ bí kàfẹ́ pé bóyá mọ́tò ti gbá ẹnì kan ni bóyá ṣe ẹni gbẹ gbèsè tó ti gbèsè kan ti wá bá ẹni wọ́n á rí wa mẹ́yẹ tó ti jẹ́ pé òfin sáré bọ̀ tàbí ṣe ń tẹ́ pé mo ti dá ẹ̀kọ́ à kí ló ṣẹlẹ̀ lórí bá tó bí láti làwọn kó ti wá ń kó sí ẹni tó ti wá ń tẹ̀ tó ti wá ń gbá ẹ sí mi à níbi wọn yóò máa ní kan méjì ju pé kán máa dà àárín tọkọ tìyàwó rú kán dà á yẹ. kọ́lá ò ráyè ẹ̀ ń tà wáyé ẹ̀ ń tà ẹlẹ́fọ̀ òun lẹ́fọ̀ òun kì ṣe tààtọ̀ wọ́n ṣe ní ó ti pẹ́ tó ti máa ń ṣe o ó ti pẹ́ tó ti ń ṣe oríṣiríṣi ṣùgbọ́n tí mo tún bọ̀ lọ ṣe níbi dénà àtẹ̀jìjọ́ ṣiṣẹ́ yìí ara ṣọ́ra yàrá ẹ̀ pàṣẹ ní ọmọbìnrin mo sí yẹn tó jẹ́ wípé iṣẹ́ kan ló gbà tí ipá ẹ̀ ká iṣẹ́ kan tó kò tí lè supply àwọn ọjà ńláńlá tó wá gbé iṣẹ́ yẹn wá fún mi tèmi àti ẹ̀ wá lọ bá àwọn tó fẹ́ gbé iṣẹ́ yẹn fún sọ̀rọ̀ tó fi jẹ́ wípé iṣẹ́ yẹn ti di tí wọ́n gbé fèmí tèmi àti ẹ̀yìn ẹ̀dí wá ń sọ̀rọ̀ wọ́n náà wọ́n ní sìn tí mo gbọ́dọ̀ ti bá tiẹ̀ lọ́n tiẹ̀ tó ti bọ́ síbi ọjà ẹ̀ àbí orí kó bọ́ síbi ọjà wa. báwo ìyẹn ló wá ń sọ pé mi ṣe mo sábà gbà sọ́dọ̀ wà máa kà sọ́nà èmi ti mọ̀ pé problem wà nínú wípé kí ọkọ àti ìyàwó kí wọ́n jọ máa ṣiṣẹ́ níbi kan náà tàbí business kan lọ́kọ́ ń ṣe tí wọ́n ti lè introduce ìyàwó ẹ̀ sí tó ti di pé ìyàwó náà ti mọ iná àti iṣẹ́ yẹn tó ti jọ ń lọ tó lọ ń bọ̀ ńbẹ̀ ìyàwó yẹn ò ní kẹ́kọ̀ọ́ wọlé sí ní òun ṣe fún lọ́wọ́ wa. máa má da gbogbo ọ̀rọ̀ pọ̀ ọ̀tọ̀ lọ̀rọ̀ mo sún ọ̀tọ̀ lọ̀rọ̀ ṣẹ́ náà. ọ̀tọ̀ kọ́lọ̀ ọ̀rọ̀ mo sún ọ̀tọ̀ kọ́lọ̀ business mo sún ló gba business mo sún ló dẹ̀ gbé business wá fún èmi ọwọ́ mo sún ni mo ti gba business mo sún ló lọ introduce mi sáwọn tó fẹ́ gbé business wá so kì í ṣọ̀tọ̀tọ̀ tó bá ti jẹ́ pé bóyá ká má rèé jẹun mọ́ ká má rí iṣẹ́ gbà mọ́ kó má bàa jẹ́ pé bóyá mo ń fẹ́ mo sún ní kò jẹ́. òní tèmi náà lẹ́bi ìgbà tó jẹ́ pé kó máa rí ẹ pẹ̀lú obìnrin báyìí àbí kó má tẹ̀ gbọ́ kóbìnrin máa wà ń sàkání ẹ̀yìn next ní ọba máa gbọ́ ó o ò ní blame mi tí bá rò bẹ́ẹ̀ ni pé ìwà àti ẹ̀ ń ṣe nǹkan kan papọ̀ ni. o ò ní sọ pé mo ṣe sọ̀rọ̀ náà láti ẹni ẹni omi ti ń kú náà ìwọ ọmọ tún ìwọ ọmọ tún ẹni wọn bóṣẹ́ ló dá ìwọ ìlú ẹni ká má gbàṣẹ mọ òṣùgbọ́n ìyẹn náà kò jẹ́ kó tán sí. bẹ́ẹ̀ náà kò jẹ́ kó tán sí báwo ló fò bẹ́ẹ̀. ẹ ṣe kí ló fún ẹni yẹn sọ̀rọ̀ dàrẹ́ kí kí wọ́n lójú ẹ̀wọ̀n bá sọ̀rọ̀. gbogbo ìjẹ́ tilẹ̀ ti pamọ́ ló ṣe ìgbésọ̀ la. ẹ má ṣe ẹ má ṣe bí wá ṣe mú. ó dé má bínú. Kọ́lá ṣe ṣe ṣe ṣe ṣe kò rí ibi ṣe sí igi imú mi báyìí ni Kọ́lá máa ń ṣe ìdọ̀tí àtẹ̀gbìn ẹ̀ sí. Gbogbo obìnrin tó bá ti fẹ́ bá sọ̀rọ̀ àfi bí kójú obìnrin tó wà ní sàkánì mi tí màá ti rí bí kóńgó imú mi báyìí. Ah! Ọmọ arógbó so yẹn ni wípé ọkọ ẹ̀ ń ṣe ṣìnà ó tún wá láyà ó tún ṣe níbi iṣẹ́ yín tún dẹ̀ mọ̀ pé ó wà ń bẹ̀ kí ló ń dọ̀rọ̀ láti sọ yẹn náà ọ̀rọ̀ yìí ò yé mi mọ́ o ẹ má bínú o ṣé kò ń ṣe wípé ajá ti gbé ibi ọkọ̀ ẹ̀jẹ̀ ṣá because àwọn ẹni kan náà níbi aláfiṣe àwọn ẹni kan náà ní gbogbo ìgbà ṣọ́ọ̀fìṣì náà ṣépè fún wọn ni wọ́n tún wá láyà wọ́n tún ṣe níbi iṣẹ́ tó mọ̀ pé wọ́n gbọ́ fún ara ẹ̀ ó wà ń bẹ̀ pé ah! tó láì kòbìnrin báyìí ṣé bí wọ́n ti fi àjọ ẹni tó máa ń bá rìn mú mi ọkọ mi àwọn àtọkọ mi náà jọ ń ṣọ̀rẹ́ ọ̀rẹ́ làwọn méjèèjì wọ́n mọ̀ pé ọkọ mi ò kí ń ṣe ṣìnà èyí gidi ni is responsible ah, ọkọ mi bó ṣe wà ní láti wà tó ti fẹ́ mi wà láì kò fẹ́ anybody rí kò ń tẹ̀lé obìnrin kò ń wojú obìnrin láti fi síbẹ̀ yẹn lẹ́yìn èmi nìkan wà láì tàlà ìmú trust ẹni tí mo ní kò ń ṣe ṣìnà ṣé wọn àtẹ̀sí máa wo wo wo ọkọ mi pé ókè o bó o ṣe ń ṣe lélẹ̀ o ṣé káwọn náà máa ṣe bẹ́ẹ̀ o ibi tó bá rìn sí káwọn náà rìn sí bẹ́ẹ̀ o ó kàn ṣáà ya èèyàn burúkú ṣá ẹ èèyàn burúkú èèyàn kúkúrú bìlì sí ó sọ pé àwọn èèyàn kúkúrú máa ń lọ́pọ̀lọ́ ní mi mọ̀ pé tí wọ́n yẹn worst wọn ò ní rárá rárá àfọbìnrin ṣé pé kò máa ronú ni mo wá rògùn bá àbúrò wa láwọ lélẹ irú àwọn ọkùnrin wo la máa ń ní báyìí torí Ọlọ́run ọ̀rẹ́ mi ó ṣáà ní láti jọ bẹ́ẹ̀ mo gbé nǹkan kaná ó dà ipò tí ń jóná ẹ máa jọ ẹ sùn. wọ ẹni tí mo wá fọ̀rọ̀ lọ ó tún fọ̀rọ̀ sọ mí nínú. ọ̀rẹ́ mi má bínú jàre. kókò ìjọ àṣẹ kò jóná ti rí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ máa fún òun rẹ̀ kò bẹ́ẹ̀ mú yé má gbà o ìwà burúkú ìwà ìdọ̀tí nìyẹn kí ló ṣẹlẹ̀. má jẹ́ kó lọ síta kó lọ gbé obìnrin wèrè kan kó ra gbélé lórí má gbà láti bí síbẹ̀ yẹn fún wọn kí ni gbogbo yẹn ah ibi mo yé sọ lọ ó mú kọ́ mi dáadáa nà òun ó mọ̀ pé tójú òun ṣe ṣìnà kó ń wojú obìnrin mi lẹ́yìn èmi nìkan ọkọ mi ò ṣe bẹ́ẹ̀ kó tiẹ̀ mú wọ ọkọ mi kó mú ọkọ mi lálùbáríkà ọkọ lọkọ mi náà wá táwọn ń ṣe báyìí lóòótọ́ àwọn èèjọ kúrú ni bó tí wọ́n lọ́pọ̀ lójú ra wọn lọ wọ́n don't understand ah èèyàn lọ́kọ mi ṣá. Eh? ṣé o ti ẹ̀rí tiẹ̀ ń kutu yín yàn? Hmm. nǹkan kan náà nìyẹn irú ìrò òun ìròyìn àwọn méjèèjì náà nǹkan kan ni wọ́n ibì kan náà láti bá wọn jọ eh, lóòótọ́ eh, tẹnìkan nípọ̀ ju tẹnìkan lọ ṣùgbọ́n I don't ń ṣe o. Túnjí èwo ló sọ ṣé Túnjí tèmi ọ ẹlòmíì lòmíì pé òun àti ọkọ ẹjọ ń ṣe ṣìnà ni. àwọn lè má ṣe tiwọn ní ṣe bíbí iṣẹ́ láti be ṣebí èmi ni mo rí ìyẹn tó ń ṣe. owó ikọ̀ ọṣẹ́ kan làwọn méjèèjì. àbúkà bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀. tó ti ṣáà irú àgbọn òwúrọ̀ àwọn òwe díẹ̀ díẹ̀ lára pẹ̀lú wákàtí ayé láti wákàtí ìmọ̀ ọjà yìí ti bẹ̀rẹ̀ sí. Ah, máa dúpẹ́ o. ẹ̀mí dáàmú ẹ̀mí òkè òkè báyìí ní ọjà yìí wà ah. ẹ̀mí ṣọ́ọ̀tì àgbà náà ẹ̀rọ máa dàgbà fún ti ara ah, ẹ̀ ṣe ń yára ẹ̀ ọ̀rọ̀ wà pẹ̀lú wa ẹ̀ ṣe ń yára. àbúrò báwo ni ọ̀rọ̀ bá pẹ̀lẹ́ yìí náà báwo ni wọ́n ṣe jẹ́ sí. àbúrò mi ṣé tí àkọsọ tí ọmọ mi wá sí ṣé mo lè lọ. pẹnikẹ ìdí náà. ìyá wa ṣe bẹ́ẹ̀ ni ṣé rí tí ọmọ fún mi bẹ́ẹ̀ tí wọlé nígbà gbọ́n ara rẹ̀ kọ́ńdọ̀ ń bẹ̀ tí ọmọ sọ̀rọ̀ kan ó ní bísí bírú wàsọ́ bírú wàrọ̀ bírú ó ní wàtàkù dáa dáa lápẹ́ tó fòlé wọn. nítorí wọn bá sọ ń bẹ̀ ní wípé ká ṣe sùúrù yẹn ọlọ́run jẹ́ kí n dégún máa yé mi wípé gbogbo àwọn ìlú tí kan yóò fẹ́ máa dojú kọ ní ọkọ tàbí àwọn tàlẹ́ǹsì kéékèèké tẹ́ bá rẹ̀ ẹ má gbìyànjú láti sọ pé ẹ fẹ́ fi ọwọ́ pọ̀ ọkọ láti gbèjà ara yín ìyẹn rọ̀jù tẹ́ ẹ bá lè rọ̀jù tẹ́ ẹ ṣe sùúrù adùn nígbè yín o mo mọ̀ pé ìyàn àtọkọ yín máa pẹ́ pẹ́ pẹ́ ilé ara yín ọ̀rọ̀ ìdílé gbà ọ̀rọ̀ wọn á fún sùúrù àpọ̀ ìṣe o ẹ kí ló kó o má má ránṣẹ́ sí ẹ ṣe. kìí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò lọ́kọ̀ tí o sọ wọ́n kún ara ẹni àti ẹ̀sìn ọgbọ́n nípa fàṣọ. àwọn ọgbọ́n náà ó ní kó farabalẹ̀ nínú ọkọ̀ tó wà nǹkan tó léwu tó lè máa bí ẹni wọn lásìkò àbí àmì nǹkan tó lè máa mìíràn ẹ níbi ìdújókòó ẹ farabalẹ̀ síbẹ̀ o. wọ́n ìdílé kọ́kọ́ tẹ̀lé àti ìdújókòó ṣe lè ráfà nílẹ̀ ilé ẹgbẹ́ tí kò bá wù mí fún àná àbí kò fẹ́ rí mi lọ tí n bá pè tó bá sọ fún mi pé bèbè sẹ́ra bèbè sẹ́ra bó ti bá ṣe yìí gbogbo ẹ̀ ó máa ní ìlọ́jọ́ rẹ̀ ṣé bó ṣe jọ́mọ kékeré àfàbùṣe lọ yìí ní ìmọ̀jọ́ ti rí agbára ah ọlọ́run lò àbúrò gbogbo kan tó ní kó ṣe ní kó ṣe òjò nítorí ọlọ́run o. tọ́ọ̀sì àbí two hours bíi báwo wá. Ah two hours báwo ok no problem two hours tó fẹ́ lò yẹn náà ṣe àṣekára ni ok ló máa ṣèwà fún mi no no no ká ṣe ní ẹ̀fọ́ ọmọ mi láìkọ́ tó bá tó bá ti heavy jù um, ẹ̀fọ́ àti sẹ̀mú mo wá pé owó tí mo dẹ̀ bí ẹ̀yìn bá mi kó dání pẹ̀lú ẹ̀ o <laughs> ẹ̀ kò sí wàhálà. Same here. Ah, I love you so much. Cheer Can't wait to see you. Love you. Love you. God, Ah, ah you're up with okay. Okay. She won't shake me from. I won't oh, fi ṣe é. Torí ọ̀rọ̀ tell you. rí mi mọ́. Ìgbà mi mo bá rò ó pé ṣé ó dé ṣú ọ̀ pé bàbá àtìyá kan ló bí èmi àti ẹ̀ awakọ̀ wá sáyé àlè pàdé láì mọ́ra rí tó níṣẹ́ mi ju kó jókòó lọ kó máa pe obìnrin ìyàwó lé as ẹ̀gbọ́n àtàbúrò mo mú ẹ jáde kán bá mi ṣiṣẹ́ fún ẹ káyé ilé ìdákunlé lílọ síwájú ò jẹ́ kíṣẹ́ ṣiṣẹ́ kàkà kíṣẹ́ ṣiṣẹ́ lára ẹ ó wá lọ fi ń sùn pẹ̀lú àwọn ìyàwó lé káàkiri káàkiri káàkiri tí iṣẹ́ òfin láyè ṣiṣẹ́ lára ẹ wá gbọ́ mi o bó pẹ́ bó yá mo máa lé ẹ kúrò nílé mi ni. torí mo ní pé òní tìjú ìjọ tó ń pín ìtìjú báyìí ò sí bẹ́ẹ̀ àbà ẹgbẹ́ ẹ wọ́n ti ń jẹun ẹ̀ báyìí a ti kọ́lé a ti fẹ́yàwó a ti bímọ a ti máa lọ lóyìnbó a ti máa wálé a ti máa mówó oúnjẹ wálé àwọn rọ ni sílé ẹ̀gbọ́n ẹ o you are a disgrace o ò ní tìjú wá gbọ́ mi èmi lọ́lọ́run sì jogún ilé yìí fún tó o bá dẹ̀ yí padà máa ní ẹ̀dá nù kúrò nílé yìí ni kẹ́tẹ̀ máa pàdé mọ́ wọ́n fi ṣe ẹni wọ́n ṣépè fún ẹni wọ́n ṣépè obìnrin fún ẹni wọ́n bá ti jókòó níṣẹ́ wà jókòó tó wáyà kẹ́hìndé títí kíní kan kí ló dé olè ọ̀lẹ alápámáṣiṣẹ́ four one nine fàwọ̀rajà olè fàwọ̀rajà part two ní ìsàn. àrùkọ owó ìjẹ́lu bẹ́ẹ̀. ìbàbà yìí ń ṣe gbogbo ẹ̀kọ́ bọ́lá abilé tí mo mú fún ọ yìí owó iṣẹ́ five thousand six hundred. ṣé n torí five thousand six hundred náà lè ṣe. àwọn ọmọ ó kọlẹ̀. ẹ kò tó àlà tó àlà. ẹ lẹ ẹ kò. wo wá ní kọ́ọ̀bù wa fún ọ̀rẹ́ mi tó lè. ó sọ wípé kí ọ̀rẹ́ rẹ̀ hàn kí mọ irú èèyàn tó jẹ́ ilé ìtọ́wé èèyàn tó ọ̀pọ̀ ẹ̀jẹ̀. gbogbo àwọn ìròyìn tí ọ̀rẹ́ yìí àwọn ìrìn oríṣiríṣi tó kẹsẹ̀ ṣàṣà lọkùnrin tí kì í rìn most àwọn èèyàn míì gan ta bí pé à èèyàn ọlọ́run nílé èèyàn ọlọ́run nílé tọ́rin tọ́rin rùn yẹn wọ́n pọ̀ gan kò yẹ sí ṣùgbọ́n kí ló ń fẹ́ kó mọ̀ ṣó nílé ayé yìí kò sẹ́ni tí kì í ṣe nọ́ọ̀sẹ̀ that is why àtọ́yìn sọ wípé nílé ayé yìí gbogbo wa ló but ẹni tí lè bá mọ bá òun ìbàrá ṣé o mọ̀ pé ogun òní tó rìn yẹn nọ́ọ̀sẹ̀sì ni wọ́n máa lè ṣé wípé mo máa ń gbé àwọn ọmọ jáde jáyé mi ṣe fàájì nǹkan kan yẹn pé nọ́ọ̀sẹ̀sì lójú tiẹ̀ nọ́ọ̀sẹ̀sì ọ̀ nọ́ọ̀sẹ̀sì jẹ́ pín sọ́nà méjì àwọn kan máa ń ṣe nọ́ọ̀sẹ̀sì wọn máa ń ṣe rọ̀ àwọn kan máa ń ṣe nọ́ọ̀sẹ̀sì wọn máa ń ṣe níì ṣó ti ẹ̀ torí tó bá ti ṣe nọ́ọ̀sẹ̀sì yẹn tó ti ń jẹ́ kó rọ̀ òun nígbà tíyàwó ilé ẹ bá ti mọ̀ wípé o ti ń rìnrìn fún ẹ ọdún bá ń ṣe tó ń nì ìgbà yẹn níyàwó ilé ẹ ò ní mọ̀ kankan wàá máa rìn yẹn wàá máa lọ wàá máa bọ̀ wàá máa lọ wàá máa bọ̀ bó ṣe wù ẹ́ wọ́n wá ṣe gbogbo ìṣìnà lẹ́yìn wá ṣe ṣe ṣe ṣe ìyàwó ilé ẹ wá padà mọ́ pé oníṣìnà ni ẹ torí mo ṣe rọ́ọ̀ yẹn wàá dùn mí púpọ̀ bí o ṣe wípé ìyàwó ilé ẹ ti wá jẹ́ kí ìyàwó tèmi mọ̀ wípé ọkọ òun rìnrìn kùnrin ìyàwó tèmi kẹ̀dẹ̀ ó máa ń ronú twenty four seven ní bí kọ̀ǹpútà lọ́pọ̀lẹ̀ ó jẹ́ kí n padà mọ̀ wípé ohun tó ti lè mú wọ́n máa rin inú ìrìn yẹn tí mi ìgbẹ́ ìfiyẹ́lẹ̀ tájọ́ ń ṣọ̀rẹ́ definitely ìkọ̀kan náà lájọ ń ṣe that's why tí ọ̀rẹ́ wa ṣe mọ́. no wonder ó yà wò pé ó yà wò pé Túnjí ọ̀rẹ́ mi ni tipẹ́tipẹ́ àjọ ń ṣe business papọ̀ nǹkan kan ò ṣẹlẹ̀ àjà à ń ṣe àmọ́ Túnjí ò ṣẹ̀ṣẹ̀ mọ̀ mí wípé ọ̀ṣọ́mọ gbọ́mọgbìn ni mí eh. kò complain sọ pé wáì tó ṣe wá pé nísìnyí túnjí ṣe wà á mọ̀ mò ṣe nonsense mò ṣe ṣe so ìyàwó ẹ ló bá ẹ sọ̀rọ̀ ọmọ tó ṣẹlẹ̀ má jẹ́ kí obìnrin tiẹ̀ sí mi ògẹ̀ torí tó bá yẹ pé ìyàwó ẹ yẹn ó ń pàṣẹ fún wọn nínú ilé tó ti kó ẹ láyà jẹ má wàá jẹ́ kó wá pè náà láyà jẹ ìyẹn gbogbo ló rọ̀ ní. ògẹ̀ wọ ọ̀rẹ́ mi ṣí kankan mú kan ká máa jẹ́ ayé tiwa máa jẹ́ kó ṣé ọ̀rọ̀ ń pé mo ti mọ̀ tẹ́lẹ̀ àti kíní kan mọ̀ tẹ́lẹ̀ ń bí ìgbà tó ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ìyàwó ilé ẹ̀ ò ti mọ̀ ìgbà ẹnu ní pẹ̀lú ẹ̀ èsì ò ti rọ̀ jẹ́ kí n sọ fẹ́ lọ́kọ̀ fún ẹ tó bá jẹ́ pé ìwọ fúnra rẹ̀ ló ká ìyàwó ẹ nírú ìrìn yìí báwo ló ṣe máa fẹ́. no no no no ìyàwó mi ò jẹ́ jọ́ṣẹ́. Eh, ìyàwó ò jẹ́ jọ́ṣẹ́ bẹ́ẹ̀ ni tí ìwọ ló gbọ́dọ̀ máa gbọ́ṣẹ́ mu. no èmi ti fẹ́ mo ti san owó orí ẹ̀ èmi ló kọ́ ẹ̀ èmi ni mo ní. nígbà tó lọ sọ̀rọ̀ ẹ̀ yíyẹ wọn ìwà sọ pé àmà kóbìnrin káàkiri bí ọmọ yín lórí o. ẹ má gbàgbé tí mo láǹfààní nínú àwọn tí mo gbé káàkiri yẹn kí fún fẹlẹ. tí o bá fẹ́ fẹ́yàwó lè já fún ọ̀sùn jẹ́ kí ìyàwó ẹ̀ mọ̀ kó fẹ́ fẹ́yàwó náà kò lè fẹ́ ká mọ̀ kó fẹ́. ilé tó ń ṣe yóò ṣe pé fẹ́ fẹ́yàwó ilé ìyàwó òun ṣe sì ná òun rìn ìrìn kúrin ọ̀tí wo bí ọ̀rẹ́ mo ti gbọ́ ẹ̀ máa wọlé. wọ́n ní tapá pín ó ewé tá a ṣe bẹ̀ nínú èkó ẹ̀pà ẹni máa yọ ayé. gbogbo ilé ìta àǹsọ̀ tí bá fẹ́ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ tó bá fẹ́ gbọ́ wà gbọ́ tó bá ní gbọ́ òun gbọ́ ṣùgbọ́n kálíwì nípa tèmi wípé mo ṣe wọ̀n tí mo lè ṣe èmi ti sọ fún ẹ o ṣe inú mi dùn pé mo ti sọ fún ẹ àti wá gbọ́ yẹn o kù sí ẹ lọ́wọ́. ǹjọ́ pé ìyàwó mi tí wọ́n sọ pé ìdánilógóje èrò wájà ẹ̀ mo lè fẹ́ kéré lé kí fẹ́ kejì lé kí fẹ́ kẹta kí fẹ́ kẹrin kí n fẹ́ lọ dé nọ́mbà tó wù mí lé jọ tó láǹfààní àti complain. o bá fẹ́ ninety nine léyàwó ẹ lórí ó ti mọ̀ wípé ìyàwó ninety nine ló wà lẹ́yìn òun nìyẹn ó yàtọ̀ sí ètò ìṣe anílẹ̀kùn ìlò orin ìfẹ́. ṣé èrò yá àti àwọn obìnrin yẹn lẹ̀ kò jẹ́ yẹn. ṣí ọtí ṣí ọtí ṣí ọtí ṣí ọtí ṣí ọtí. obìnrin náà mú kọ́ọ̀pù wa mú ṣí ọtí. ìwọ ọmọ mi lè wait láti máa kọ́ntínú eré ìfúnni pẹ̀lú ní gbogbo gbà wá láàyè. sórí tí má ti wà pẹ̀lú ẹ̀ báyìí tí bá ti ń ṣeré pa pẹ̀lú ẹ̀yìn tí ló máa ń dàbí ìgbà tí mo ń lá oyin ó dẹ̀ mọ̀ pé ó ń dùn gan. <laughs> ká má parọ́ bó ṣe ń ṣe pé ló ń ṣọ̀rọ̀. seriously. ó ní pé ó ṣe ń ṣe mí ló ṣe ń ṣe wọn náà. Ah, mo gbádùn ẹ̀ bàjẹ́. <laughs> bọ́ọ̀rọ̀ mi hmm? mo ń lọ sí ìsìn kankan. bíbí ìyàwó ẹ̀ ṣe máa ṣe fún ìbẹ̀rẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ lè máa ṣe mọ́tò kí ni ìyàwó fún mi kàn sáà ń ṣe ń bàtàbàtà ó mú mm. pé ìyàwó mi ṣe bákan sí. ẹ láìpẹ́ mo ń fura bí pé ó ti mọ̀. pé bóyá èmi àti ẹjọ́ máa ń jáde àná. Mm. no no no no no ìyàwó mi ò ìjà tó lẹ́bù tó lè fi mọ̀ bóyá kankan wà lára. Mm, nǹkan tí mo kàn fẹ́ ni mo fẹ́ kẹ́ bá mi délẹ̀ bóyá ó ti mọ̀ ni o àbí kò ti mọ̀ tó màá lè mọ̀ tí màá ṣeré tí màá rìn sí. tí n bá délẹ̀ bẹ́ẹ̀ ni bíbí ti ń mú pé kí n bẹ́ẹ̀ tó mọ fi style mọ̀ bóyá ó ti gẹ̀ẹ́tì wà ní kókó. Eh, ẹ bá mi béèrè tó máa kò ní lè ah, jẹ́ pé bóyá. irọ́ o àfin béèrè kẹ̀ ìṣòro béèrè náà mo bọ̀ mo mọ style ti máa lo ti máa mọ̀ eh, eh. bóyá mọ̀. o bẹ́ẹ̀ ni mo kàn lè sọ fún ẹ pé kò lọ fọkàn balẹ̀. lẹ́yìn bá tó fi mú sílẹ̀ gan mo ti máa fún ṣọ́ọ̀ṣì tí máa dùn fún afẹ́ lè máa wá kólẹ̀ sí i. lórí ọlá lórí ọlá ó máa tẹ̀ ó máa ti tẹ̀ ó máa ti tẹ̀ ó máa ti tẹ̀ ó máa tẹ̀. jọ ń kó ń tọ́ náà ń tọ́ náà jọ lórí tó ń tẹ́lẹ̀ gbogbo ẹni tí n bá ti dúró sí báyìí problem ni ó máa bẹ̀rẹ̀ sọ wípé ẹni yẹn o mo ti ń fẹ́ o wọn bẹ̀rẹ̀ sí sọ wípé ẹni yẹn dọ̀tà wàhálà ẹ̀sìn yẹn wọn lódì ẹni tí màá ti ẹ bá ti jọ sọ̀rọ̀ bísíǹsì pọ̀ wàhálà ẹ̀sìn yẹn wọn lódì kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe làwọn mi yọ nítorí ọlọ́run. ó pè é kí n làwọn ẹ bí bàtà ṣe ń kí ló dùjọ màá làwọn ẹ jọ torí tọlọ́run mo fún tó máa ń rí ẹ tẹjọ máa ń ra tó máa ń kí ẹ tọọkì máa ń dá lóhùn jọ kí ló dé fún ẹ ẹsẹ olóṣè ẹ kọ sọ fún mi ná. bẹ́ẹ̀ni kò sí kò kí iṣẹ́ kan kò kí iṣẹ́ kan kì í ṣe méjì bẹ́ẹ̀ni. ni mo dúró sí fún ara tèmi bí mi bá ti gbèyí kókó yìí níbo ló ti gbọ́ ọ̀rọ̀ tó ń sọ ṣé ìwọ ló rò láti inú ìlú àbí mo súnmọ́ pè é tó sọ bẹ́ẹ̀ fún un pé tóun bá ti kí èmi ò ní òfin dá òun lóhùn. jọ ṣé mo darúkọ fún ọ ṣé mo tún ló sọ fún mi ṣé mo sọ fún ọ ṣé mo tún ló sọ fún mi owó ọ̀sẹ̀ báwọn ṣe ń lù làwọn ṣe ń gbé. ẹ bò ó yí bó ló ṣàtìjọ àti pé ìbò kílẹ̀ ń sọ ibo lẹ ti ibo lẹ ti sọ ibo kílẹ̀ bá dé bẹ́ẹ̀ báwo lẹ ṣe come across òbí tí kò business ló dà yìí pọ̀ business yẹn dẹ̀ ti tán. yes business ló dà á pọ̀ ṣé gbà tí business dà á pọ̀ ká parí business yẹn kárẹ̀ bẹ̀ sí ní ìbẹ́. òun ló ṣe wá sí ẹ̀ lẹ ṣe wá wá dá pẹ̀tì tẹ́ ẹ wẹ́rẹ̀ bàtẹ́ dúró sí ilẹ̀ wá dúró síbì kan àbí ilẹ̀ ìjọ wà níbì kan àbí ló wá sọ fún ẹ pé òun ò tó bá ti dé nínú ìdáhùn. kàí sí ọ̀sẹ̀ náà ṣé mo sọ fún ẹ pé mo sọ fún mi ṣé mo sọ fún ẹ pé mo tún ló sọ fún mi ìjẹ́ mo dárúkọ ìjẹ́ mo dárúkọ mo sọ fún ẹ kọ́lá ìdìgbòlù ṣáàtì jẹ́ kí ni ìfì. ok orí íńtánẹ́ẹ̀tì ló fi. kọ́lá mhm. ìwọ mọ̀ lórí íńtánẹ́ẹ̀tì. máa tún máa tún máa tún wá mo tún mọ̀ bá ẹ̀fà gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ mo sọ fẹ́ wípé o ò dáfà ní wípé nígbà tó jẹ́ pé àwọn àtàwọn èèyàn àwọn àmì ìta ti gbé ìpadà àwọn àmì ìta ti ṣiṣẹ́ yọ bọ́ọ̀dù nínú láti pé bí dákìlọ̀ fún àpò òní kí tí ọ̀gá rẹ̀ lọ́kọ̀ pé ó kí. ọwọ́ mo ní ti bí mi má bínú jọ́ǹtì yẹn náà. mi má bínú má má bẹ mi lẹ́bẹ̀ẹ́ tó máa ń bẹ òṣìkà o má má bẹ mí ní ẹ̀bẹ̀ tó máa ń bẹ òṣìkà what's that kí ló dé wà ní mo bíyàn mo bá sọ̀rọ̀ mo kíyàn mo bá dúró mo bá sọ mo bá ṣe mo bá mọ̀ ṣé kí wọ́n ṣe business money o lẹ́bi ìgbà tó jẹ́ pé mo yẹ kó wà níbi tí mo fi ṣe business. what's that. níbi ò lọ ọ̀sán ni. ẹ wo mi ò lè lọ ìsọ inú mi ò dùn. kí ló ṣẹlẹ̀. inú mi ò dùn kọ́lá fẹ́ pa mí orúkọ láti sú mi. Mm-hmm. ẹ wo ọ̀rọ̀ ṣìnà èyí ti sú mi kò wá ní ṣe sí jìnnà rere o ibi igi imú mi tí mo máa ti máa rí ẹ mọ bí kíni ẹ ṣe máa ń rí lára ni ẹ̀gbin ni hmm. bí ibi tá a ti ń tajà ń kwari bẹ́ẹ̀ bí àwọn tá a jọ wà ládùúgbò bí àwọn tá ń gbénu the same compound àwọn ọlọ́kọ mi máa ń tẹ̀lé kiri irú nọ́sẹ̀nsì òṣèlú ni. ìyàwó ọ̀rẹ́ ta tún jọ ń ṣe náà tí mo tún lọ fọ̀rọ̀ lọ tí mo wò pé ló gbé obìnrin sóbìnrin tó bá máa bá mi sọ̀rọ̀ bóyá ara mi á balẹ̀ ọ̀rọ̀ tó máa tún ṣọ́ mi inú nìyẹn náà tún bá mi sọ. ẹ̀ẹ́ ràn wọn ọkùnrin wò lélẹ̀ torí ọgbà ṣèyí tó bá tẹ̀ fẹ́ rìnrìn wèrè à ń rìn sọ́nà tó jì. ó yà mí lẹ́nu fún Kọ́lá o. Ah, ah ṣọfẹ ṣọfẹ ṣọfẹ jẹ kí àtàtà kì í mú ẹ ni. ẹ wo ó tiẹ̀ ó bí mo ṣe wà kìkì ìbànújẹ́ ni mò ń gbé kiri ìbànújẹ́ kọ́ la fẹ́ ṣe mí léṣe. ìbànújẹ́ ò ní bá ìkáàkiri lórúkọ Jésù. Ami irú kàtìkàtì wo lélẹ̀ obìnrin lèmi náà mo understand bó ṣe ń fẹ́ o. Ah. ẹ wọ́n kàtìkàtì òṣù wo lélẹ̀ báyìí. Ah. kí ni mo rò pé o lè ṣe náà o. ìjọ ń torí ọlọ́run àbúrò mi ṣé wọn ò ní ẹ̀wọ̀n ọ̀rẹ́ àtijọ́ ni bí ẹ̀wọ̀n ọ̀rẹ́ ọkùnrin tẹ́jọ́ wà tẹ́lẹ̀ tàbí tó tẹ̀ ń dẹ́ ẹ̀ láàmú tó ò ní kankan lọ́wọ́ ni. gbogbo láwọn tá a jọ máa ń sọ̀rọ̀ ó ní nǹkan tá a jọ ń sọ̀rọ̀ ṣùgbọ́n náà ẹ̀ jìn náà ẹ̀ jìn sí bó lọ́dọ̀ ẹ̀. ọ̀fà ló wà. ọ̀ ọ̀fà ọ̀fà ńlẹ̀lẹ̀ bí wo àbúrò mi sórí burúkú o abẹ́tà kó máa pè ní ìṣẹ́jú ìṣẹ́jú kẹjọ máa sọ̀rọ̀ ìwọ náà máa pè kó máa múnú ẹ dùn tàbí kó ní kò tẹ̀ wá sọ́dọ̀ ẹ ń bí nítorí ó lè sọ fún gan pé òun bò lọ́fà wa bá ṣe wíkẹ́ndì nǹkan tó gbà nìyẹn kó tó bá ti mọ́kùnrin kan tó fẹ́ fi apatíṣọ̀ pa ẹ́ tó ń mú gbogbo àwọn èèyàn èèyàn tó ń mu jẹ lẹ́gbẹ̀ẹ́ níbi góńgó mú ẹ ó fẹ́ pa ẹ́ nìyẹn ìdíjẹ́ kó náà ra méyàn kan tó rọ máa dùn ẹ́ nínú tó máa tẹ̀ jẹ́ pé tó bá ti ń bá sọ̀rọ̀ báyìí ẹ̀mí ẹ̀ gan á sinmi èmi ò bá ní kó máa ta sí yẹn lọ́wọ́ báyìí o torí èmi ò fẹ́ wàhálà fún ẹ o ah, àbí nǹkan tí mo sọ kò make sense ni. màá gbìyànjú ẹ o. ẹ gbìyànjú ẹ wàá rí i pé rere lolúwa níbo ọ̀nà bó ló ń gbà. ẹ wo ó máa padà sílé ni ní tiẹ̀ lọ jókòó. Ah, tó bá jẹ́ pé lílo wa fẹ́ padà sí ìsàlẹ̀ báyìí lè mú gbà ọ̀nà wa ò papọ̀ èmi ìmọ̀ yá káàbù lọ́mọdé bàbá ọ̀kadà ìyẹn náà ló wà mú padà sílé tó ti yẹ àbúrò pẹ̀lú tó ti gbọ́ pé ó. ok ma ok tí màá tètè délé nsìn mí náà pè é eh, bóyá ara eh. mi á tún yá. Ah, ah, ẹ ṣe ma pẹ̀lẹ́ yes ma. ó pé kó má bá yẹn sọ̀rọ̀ kọ́kọ́ ẹ lè balẹ̀ pẹ̀lẹ́ o àbúrò pẹ̀lẹ́ má ṣe jẹ́jẹ́ o. ọ̀dẹ̀ kí ni problem ẹ̀ ṣe kọ́kọ́ mọ́ ya elétí dídì báyìí ẹni gbọ́dọ̀ fẹ́ kí n tiẹ̀ sí mo ti tiẹ̀ sí yẹn ìwọ̀n tó bá jẹ́ ọmọ tó ń gbọ́ràn ni kò á kí ni problem ọmọ yìí ná pẹ̀lú bẹ́ẹ̀ gbogbo nǹkan tó ti gbọ́ tẹ́lẹ̀ ẹ ó parí kí ni ti tèmi ẹ ọmọ yìí dẹ́ bá bá mi ṣí gate ẹ mi ṣí gate mo bọ́ síta. o tẹ fẹ́ rí mi mọ́lẹ́bí pé o tẹ wọ́n pé ah ọ̀rẹ́ mi o tí mo ti láti jọ o jẹ́ kí n tẹ̀ lọ bèèrè ẹ̀ o kò dá mi nù kò dáa ọ̀rẹ́ kí lè pe ara rẹ̀ fúngbà tó bá ń ṣe báyìí what are friends for kò dáa náà ẹ ọlọ́run ti so wá pọ̀ rẹ̀ di kò lè sẹ́ńtẹ́lẹ̀ tó wá ká àwọn ọkọ wa méjèèjì ọ̀rẹ́ ni wọ́n èmi àtẹ náà we are best of friends tó túmọ̀ sí pé we are all one family kí lè tún wá ń wá anyways sórí <laughs> ọ̀rọ̀ bọ̀dá tún jí yẹn mm-hmm. lóòótọ́ wọ́n sọ̀rọ̀ sí mi ṣùgbọ́n ṣé mo wá lè bínú sí wọn ni ẹran ọba òun ló fi ṣọba jẹ àwọn náà tó ṣe bẹ́ẹ̀ sí mi. èmi ò bínú o ṣùgbọ́n ọ̀rọ̀ bọ̀dá tún jí kàn ṣe mí bákan ni yà kí lédè tán wá ń kára mọ́ ẹ̀bẹ́ yẹn kí lédè tán ń kanra kí lédè tán ń ṣe bẹ́ẹ̀ yẹn ṣé torí wọ́n mọ̀ pé mo mọ̀ sí pààrọ̀ wọn àbí mo kàn ń tà àti wò pé kí lédè tó fi ká wọn lára tó yẹn kò dé ẹ bọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àsọkùnrin o la máa sọ̀rọ̀ nsìn ló máa lọ sọ mi ò sọ nǹkan kan ṣùgbọ́n mo kàn wò pé ṣé torí pé wọ́n mọ̀ pé mo mọ̀ sí pààrọ̀ òótọ́ ni a ti ju mi ṣé torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ṣe mú láyà àwọn ẹ̀ nígbà ó má rí peter kí ló ṣẹlẹ̀ ṣé o wá ráwọn méjèèjì yìí ó fọ́ ní o táwọn méjèèjì bá bẹ̀rẹ̀ sí ní já sí ọ̀nkú jí báyìí àwọn méjì ló fẹ́ dáná àwọn méjì ló fẹ́ fọṣọ àwọn méjì kí ló ṣẹlẹ̀ mo sẹ̀ á ní ta ló ń àti Júmi. ìyẹn nǹkan ẹ ìyẹn ò tiẹ̀ ti pẹ́ but. mo kú mo gbé dáná. Mm, jọ̀wọ́ mi Tọ́lání àti Júmi yẹn ibo ló mọ̀ tó ń gbé. ṣé tẹ̀lé tètè pẹ́ náà bọ̀ èmi kàn ṣàwọn pé à bí àtọ́ lóhùn pé mo mọ̀ ń pa ẹ̀yìn tí mọ́dé wa mọ̀ ń pa ẹ̀ǹkọ́ ẹ̀hẹ́n mo ti mọ̀ mo ti mọ̀ náà nìyẹn. ṣé mo sọ pé kí ló ń jẹ́ kó pẹ́ ẹ̀ kó sì kó tó pẹ́ náà ọkọ mi òun àti àwọn obìnrin méjì so ó ń dètò obìnrin méjì lẹ́yìn èmi àwọn méjì tí wọ́n á ń jà nítorí títí ẹ̀ torí ọkọ lọ́kọ mo dáràn mo dáràn mo dáràn mo dáràn mo mi bàjẹ́ ayé mi bàjẹ́ ẹ̀mí láì tí ì kú mi ọ̀rẹ́ mi ìkà ni ẹ́ ìkà ni o máa dúró nǹkan tó tó báyìí láti jọ òde sọ fún mi ó dé bá mi ṣọ̀rẹ́. jọ̀ọ́ reason wo ni mo ní láti sọ fún ẹ nígbà tí o ṣe mí nǹkan kan ṣé mo sọ fún ẹ rí ni mi ò mi ò ní interest nínú kí n sọ fún ẹ ṣùgbọ́n tí ìbá ṣe pé gbogbo wọn ṣe wá ṣe gbogbo ẹ̀ kankan kankan báyìí máa gbà kí ló ṣe wọ́n ah. ṣé wọ́n rò pé torí mo mọ̀ ń pẹ̀ ni. wọn ò ní dẹ wọn ò ní dẹ ọkùnrin ni wọn mọ̀ tẹ nídìí gbogbo yẹn tí bá wọn mọ̀ ẹ̀ ṣé mo ti wá sọ fún ẹ rí wà nílé tìbò oúnjẹ ìwo ṣóúnjẹ tó gbé sílẹ̀ pé kò lọ pé wò. ṣòro tí ìbá ń pa ẹ ní o ṣe problem mo máa lọ sọ́dọ̀ tọ́lá ní àtijọ́ ìdòtí bọ̀ kó lọ jẹun bẹ́ẹ̀ inú ilé yìí no food. ta ló jẹ́ ta ló ní ta ló jẹ́. kó máa rókì nínú ẹ kò kàn mí omi ẹni tí mò ń sọ kó dẹ̀ máa rókì nínú ẹ ṣó ti gbọ́ obìnrin kọ́ ni mo ti ń bọ̀ ọ́ mi ò rìn kó lù ẹnu iṣẹ́ lè pe kó lè pe ṣé bó wọ ọ̀rẹ́ oṣù tó ní ẹnẹjọ́ ìrìn oṣù káàkiri náà kọ́ ni ẹ̀yin méjì náà akọ́jà abirin oṣù lẹ́sẹ̀ níyìn náà ẹ sọ̀rọ̀ bá ṣe ní yóò tuntun lọ́wọ́ ni àṣírí ẹ̀ ti tuntun mi lọ́wọ́ gbogbo òrùn oṣù tó ń rájọ tí mi ò sọ̀rọ̀ tó gbé mi fẹ́ sọ̀rọ̀ ni o mo kàn wú ẹran ni bọ́bọ́ yìí mi ò gbà fún ẹ mọ́ gbogbo oṣù tó ṣe pé mo ti wà á ta kí ló máa mi sọ sí bòdù. ó túmọ̀ sí wípé èèyàn wà ní kọ́rọ̀ sẹ́ tó ń kó kọ ìbànújẹ́ fún ẹ ní tí ò rẹ̀ ṣẹlẹ̀ tó sọ fẹ́ kó ṣẹlẹ̀ ẹnikẹ́ni tó bá ń dànù lẹ́nu aládùúrà níbi tí ẹ̀ mú mi fún. bí a kẹrẹ ló pa kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ wo bí nǹkan tó ń ṣe náà sàpọ̀ tó o bá ṣe wọn lọ́wọ́ kí ló sọ. mi ò ṣe sí náà ó ṣe sí náà ìwà gómẹ ó ló ó ṣe sí náà mi ò ní gbà ah! ó wọ́n mi ò gbà wọ́n gbọ́ mi lé ní oh, ìlú. Oh, oh. o ti kọjá pa o ti mú kọjá o ti yọ. bí kíni bí kíni kíni wà á bí sẹ́yìn. Ah, kí ló ṣe kò ṣe báyìí. ra àwọn ọlọ́jà yìí ó ti sú mi wọn náà ni mo ní kí wọn abẹ ilé rè pé sọtẹ sí bọjà tì yín di. níbo àṣebí ah, ah, wọn náà rojú lẹ gbogbo ìjà ló ti fọn tán yìí mo ti pèpèpèpè ó ti sún mi láṣẹ pé bóyá yẹn ò sanwó ẹ̀ẹ́dẹ̀ mọ́jú olúwẹ̀ ẹ̀ gbé pamọ́ ẹ̀ ní gbé wá. gbogbo owó yín lẹ máa gbà kéde ìgbójú ọlọ́jà wa ẹ̀ ní gbé wá. èmi náà ò rí nǹkan kan mi ò rọ èmi náà ò rọjà mi ò rẹ́ni tí mo ní kí n débí kí n béèrè. mi ò rí o mi ò rí o ó ti súnmọ́ sí béèrè bàtà títí títí mi ti parọ́ parọ́ parọ́ mi mọ̀ nǹkan tí mo fẹ́ fẹnu sọmọ́ tó ọlọ́run á kó sí wọn ni wo kọ́lọ̀ ń kó sí wọn nínú àwa ni ká wá kó síra wa nínú ká lọ wá bọ̀dà àti bàbá ara jà wa ká pọ̀ sókè ká rajà. kí ni ká wá ṣe máa para wa ni. Ah. ẹ lọ fún mi náà ìkẹ́ ọ ohun gbogbo wòrè ìlà olóò máa sẹ́ẹ̀lì ó sì lọ sẹ́ẹ̀lì olóò sẹ́ẹ̀lì náà àwọn ò tí wọlé ó ń wèrè. mi ò wá fi mi ò lọ ẹni bíi àtẹ́bẹ̀ bá ti rówó ẹ lẹ́nìí gbàgbé pé mi àti ẹnì kọ̀ọ̀kan pọ̀ mọ́ láyé òun wèrè rẹ̀ máa tọ̀mítọ̀mítọ̀mí tó bá nídìí nìkan ló máa ní kí n wá èmi nídìí ẹsẹ kò fẹ́ mi lóhùn ṣóòṣì kiri kó sì lọ. Ah. ṣé àfiṣe ni ṣé wọ́n ṣe pé obìnrin fún ẹ ni o ò lè jókòó jẹ́jẹ́ báyìí kó sọ̀rọ̀ àlùbáríkà àfọ̀rọ̀ obìnrin ṣáà ni o wá nípa obìnrin tó dán máa o ò ní pẹ́ síngù ọ̀ṣara o ìyàwó olé ló máa tójú bọ̀ ló máa lọ máa pè káàkiri ọlọ́mọ ìkọ́ gbé nǹkan tó máa sì ti jọjọ alẹ́ kan gbélé ẹ lọ́wọ́ ṣé wọ́n ṣe pé obìnrin fún ẹ ni ábà. Ah! ó ti jíngiri nínú ká ṣe ká ṣe ṣìnà ìyàwó lé ó ti wọnú ẹ̀jẹ̀ kò ṣe yọmọ. èmi ò láì nǹkan tẹ ṣe máa ń ṣe ọlọmọ mi láìpẹ́ yẹn máa ń bá mi wí tó ṣùgbọ́n ìta gbangba tẹ bá ah! gbangba wálé àlàwà náà ẹwọ rẹ yín wà nulẹ ẹdẹbẹ sí sọ̀rọ̀ sí mi níta gbangba èmi ò láìkí ẹ gbogbo àwọn tẹsán lèmi fi ń lì ó ń lò lẹ́yìn fún mi ẹ kì í sọ àwọn kọkọ fún yín o ẹ mò ń tẹ̀kan lọ́wọ́ ń ṣe ọmọ ìyàwó sẹ́nitọ̀ ni tóun yẹn bá mi ẹ Eh. mi ìfọwọ́ èpè mi ìfọwọ́ ẹ̀jẹ̀ owó ìyàwó ilé mi ò fẹ́ ah, àánú ẹ̀ máa ṣe mi o má wọrí jókòó bẹ́ẹ̀ onímọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń tàbí ìjọba ni wọ́n ti ń sọ̀rọ̀ ẹgbẹ́ ṣọ́ọ̀bù mi ló jókòó sí tó ti ń pè ní. Eh. sọmọ ẹ tí mò ń pè ní. kò sẹ́ǹdì owó sí owó àǹgì ó pẹ́ ó tó àǹgì ọlọ́run. Eh. torí ọlá ọ̀rẹ́ mi tiẹ̀ mo á pè torí ọlá ọ̀rẹ́ mi mo pè. mo mi torí ọlá ni àbó mọ́ ó kúkú lè sí gbósùn ní débẹ̀. kò sí wàhálà kò sí pọ́n torí mo wá ṣọ́ọ̀bù iná ni. má ah, wá ṣọ́ọ̀bù mi mọ́ má wá ṣọ́ọ̀bù mi mọ́ ó ti gba ẹ̀sìnà nínú ká ṣe jìgbónò ìyàwó oníyàwó ló máa gbà káàkiri wàá fún mi lówó èpè ọlọ́pàá jẹ́ kí n jẹ owó èpè mi ní jẹ́gun mọ́ yán. kí ló ṣe yàn àtàbúrò mi. owó etí sún mi ó ṣe kó máa bá tiẹ̀ lọ kó má wà bímọ ọmọ àlè dédé. ẹ wo tó bá ti gbé jáde ẹ ṣáà yẹ kí mi mọ ẹ jọ gbogbo ìjà ló ti fún ọ yìí ò sí wàhálà. má sọ olúwẹ̀dẹ̀ onígbèsè ẹ ṣé mo dúpẹ́ ẹ kó àbẹ̀wò mi ẹ ṣé. fúnkẹ́ yóò fúnde kíní kan ní ọkùnrin kan lọ́rọ̀ bíi ọlọ́bìnrin bíi mẹ́wàá wọ́n fẹ́ para wọn ni kò sẹ́jẹ́ ìmọ̀ pípẹ́ ti gbẹ. ṣe tí mi mọ́wọ́ tí mi mẹ́sẹ̀ bí eré bí àwọn adáyọ̀ ló bẹ̀rẹ̀ tó jáde. Ah, ìwà àṣẹ ló ń gbé ní ilé. ó lè fọwọ́ gbárí mú odoríkodò láti gbàgbà ti pínyà mo ti wò pé kí ló dé kí ló ṣẹlẹ̀ mo bẹ̀rẹ̀ sí gbóògbóra ọ̀tí àná mo pe nọ́mbà ẹ̀ fúra ó dẹ̀ rìn ìjọ rẹ̀ gbé náà wọ́n pe tílẹ̀ bá ti mọ́ láàárọ̀ yìí ọ̀dọ̀ ẹni máa jí sí pé kí ló ṣẹlẹ̀ mo dé lé mo ọ̀rẹ́ hmm? bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yà not myself. Ah, ah, kí ló dé kí ló wà fún. iná ń jó mi lábẹ́ aṣọ. Ah, kí ló dé àmàlérọ̀ràn iná jó ni iná jó lé iná jó kó. o ṣe ṣé ìgbà tèmi àti ẹ pínyà last time níbi tàti ló bá ṣe mm-hmm. mo délé ìgbà tí mo délé mo báyàwó mi tó le jù mm-hmm. èmi tẹ̀ ní wípé bóyá torí mo pẹ̀ ni àfi bí mo ṣe bèrè oúnjẹ kí ló máa sọ fún mi ó mm-hmm. rán mi padà ní pé mi padà sí bíi tí mo ti ń bọ̀ ọ̀dọ̀ àwọn aláṣẹwó ẹgbẹ́ mi tí mo ti ń bọ̀ kí n lọ jẹun bẹ̀ kí n lọ ṣaṣẹ́wó ibi iṣẹ́ ní kí n dẹ̀ pé ẹ́ kí ní kankan ló ṣàyàrí at the end of the day wọ́n sọ pé kí mi padà sọ́dọ̀ tọ́lání àti júmì. Hmm, tọ́lání àti júmì ọdún o. láwọn tí mo ti kọ̀ sílẹ̀ tá a ti pín yà kó tó di pé mo pàdé ẹ̀ rárá rárá. ṣé òun ti ẹ̀ mọ̀ wọn rárá àìsí fóun gbà yẹn. ó yà mí lẹ́nu mi mọ ẹni tó lọ rojọ́ fún ìyàwó mi èèyàn kọ́ lọ ń sọ̀rọ̀ ìsọkúsọ kan tí ò ṣẹlẹ̀ hmm. ó sọ fún mi. náà n tó ṣẹlẹ̀ ni pé ó ń gbọ́gbọ́dà kí n bá sọ̀rọ̀ kó àti kò wà ní gbọ́ sí mi lẹ́nu ṣé ẹ lè wá torí ẹ̀ ń dọ̀. mo sọ fẹ́ pé èèyàn ti kó jáde. ẹ ó lóun ò ṣe mọ́ ó ti kó lọ. ó kẹ́rù lọ. ó ti kó lọ. bọ́lá ti tó kẹ́rù lọ. bọ́lá ti tó ti lọ. síbẹ̀síbẹ̀ náà ní òtó nǹkan tó máa wá dorí kodò tó máa wá sọ pé ìnájólé ìnájókòó nǹkan nǹkan kó lé tó báyìí náà kó ṣẹlẹ̀. jù bẹ́ẹ̀ lọ́jà rẹ báwo lè ń sọ̀rọ̀ báyìí ẹni tí a jọ ń gbénu ilé tí a jọ ń rò káàkiri papọ̀ mo ti wá dé tí wá dé mi nìkan sí mo padà sí bachelor ó wá sọ pé kò kò kò lé tó bẹ́ẹ̀. mr man òun fall hand mi bẹ́ẹ̀ ni òun dójú tì mí o bójú mi jẹ́ ah obìnrin kẹrù ó lọ ìwọ ń dọ̀rùn ṣé níbi tóun wà lọ́hùn tó bá yẹ pé bóyá ó ń ro titi ẹ ṣé kò tún ní padà wá sínú ilé ni kí ló fẹ́ kí n ṣe. kò sí nǹkan tí mo fẹ́ kó ṣe tó kọjá yìí pé gbogbo eléyìí wà kọ́kọ́ gbé kúrà wà gbé kúrà ìka kí ni ẹ. kò yí sí. now another thing wà ni pé ṣùgbọ́n Bọ́lá Tító ọmọ ọwọ́ mi ni èmi ò lè bá sọ̀rọ̀ tí ọ̀rọ̀ wa àti ẹni gbogbo kó kẹ́rù ó lọ yẹn ó gbọ́ màá pè lórí fóònù màá ní kó rí mi á dẹ̀ rí mi màá kọ́ máa ń di ẹni gbogbo ẹrù ẹ tó kó tó kó nílé ọkọ ẹ lọ kẹ́rù padà sínú ilé kó lọ bọ́kọ ẹ. Bọ́lá period. Bọ́lá yìí ti kọjá nǹkan tó ń sọ yìí ti well try best you know. but mo nǹkan tí mo sọ yé mi. wo má dọ́ọ̀lù ara ẹ̀ já lọ ká lọ gbò méjì méjì àbí mẹ́ta mẹ́ta kó fi wọ́ọ̀ṣì gbogbo òun ó ṣì dà. ọ̀rẹ́ mi ìdè mọ́. àgbọ̀dọ̀ ló ń kọjá lé. ó dúró ní gbogbo àwọn ọ̀rẹ́. a dúró la àwọn obìnrin dúró la aláìsí ìdáhùn rẹ̀. Kọ́lá ṣètìlú ṣètìlú kí ló dé kí ló fẹ́ pé kí ló dé òde òde òde wọlé òde bẹ̀rẹ̀ sí ní gbóbìnrin ṣe pé kí ló ṣẹlẹ̀ kí lóbìnrin tún ṣe fún ẹ. Ah! Bàbá ìwín yàyé ìwín ayé àti tòde ọ̀run tó tó àwọn obìnrin láyé ìbòsí. Tó bá fẹ́ bá mi jà, ń jẹ́ kí n mọ̀ kó fẹ́ bá mi jà. Ṣùgbọ́n kó wá jókòó, ó wá bẹ̀rẹ̀ sí ní wọn oríṣiríṣi èpè mi ò láìkí ẹ̀ o. Ah! Jọ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ wo irú ọ̀rẹ́ mi tún jí yẹn jọ ṣé irú túndí yẹn ló yẹ kóbìnrin kan wò sùnsùn ó sọ wípé ìgbàlùgbà o agbódólugi o agbọ́dọ̀ lu agbọ o wípé nǹkan kan ṣẹlẹ̀ nínú ilé tó dẹ̀ kó ẹrù tó fi lélẹ̀ tó dẹ̀ lọ. ẹ àǹtí bọ́lá ti tó ti kẹ́rù kúrò. ó ti lọ. Ah, kí ló ṣẹlẹ̀ kí ló jọ fà kí ló fà wàhálà kí ló dé tó fi lé dé dé. wo mi ò rẹ́dí àti dáhùn gbogbo yẹn alábòsí ni gbogbo yín kan náà ni gbogbo yín ó mọ orísìn tí mo fi ń jẹ́ kó o mọ̀ tí mo fi ń rán fáwọn ẹ létí ẹ̀ kọ̀ọ̀kan mo ti mọ̀ pé o lè ṣe é ṣe kó jẹ́ àjọmọ̀ yín ni yes o lè jẹ́ bẹ́ẹ̀. bóyá wọ́n gan náà o ti mú déètì titi ẹ sọ́kàn ọjọ́ tí wọ́n náà máa kẹ́rù titi ẹ tó máa lọ. èmi ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ kí n rí nǹkan tèmi fi máa kó ẹrù mi kúrò nílé ọkọ mi tí máa lé kí ni kí mo máa sọ pé ó ṣe mí mo máa ló sún mi àbí pé kí ló ṣe ọlọ́run ò ní jẹ́. bomi tó bá tẹ̀ fẹ́ kó o lè kó ọ̀rẹ́ mi ló fọ́ fún pé obìnrin kẹrù èmi ò fọ́ fún pé bóyá obìnrin kẹrù ẹni tó fẹ́ kẹrù ẹ̀ kó kó ẹrù ẹ̀ kò tí ì dé bọ́sítọ̀ọ̀pù ẹ̀ lóye ó jẹ́ kó kẹrù kó kó lé mi ohun tí mo mọ̀ nìyẹn. Ayé kò sọ̀rọ̀ báyìí. Bí kí ni o? Ṣé o ṣé o ṣé o ti bá nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ mi yìí ni? Àbó ti rí Tracy pé mo máa wá sọ pé ọjọ́ kan wá dé o. Ṣé inú mi dùn jù ni àbó bàjẹ́ jù mo máa sọ pé mo kẹ́rù kẹ́rù lákọ ni mo wà bíbọn tó bá ń gbọ́ èbà mi lábo lákọ ni mo wà bíbọn mo sọ́mọbìnrin náà. ọ̀hún ṣá pé wọ́n kò jẹ́ pé o tiẹ̀ ní little respect o ní regard o tiẹ̀ wá kó tiẹ̀ sọ̀rọ̀ like obìnrin yẹn ò ń ṣe anything to you. yes because ṣèbí fúnjí tó ń gbóbìnrin gẹ̀gẹ̀ tó jẹ́ responsible husband gbòmíyàwó ẹ̀ ṣe sílẹ̀ kò lè jẹ kò lè mu kò lè sùn kò lè wo báyìí náà èmi máa jẹ́ kẹ́nìkan fi wèrè ṣe mí. wèrè jẹ́ ni ẹ̀. nínú oníṣẹ́lẹ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ ìkọlọ́kẹ́rù tó lọ yẹn tó da ọ̀rẹ́ mi tí ha mo tọ́rẹ́ mi tí ó wà òkè tó ronú tí kò lè sùn tí kò lè jẹ tí kò lè mú one percent ṣé tẹ bàbá mi bẹ̀. ìyàwó yìí ti ní lọ́kàn bó máa lọ ọtí pẹ́ àsìkò tó tó láti lọ ló lọ yẹn. ṣé wàá rí ajá tó máa sọ kì í gbọ́ fèrè ọlọ́dẹ ẹ filẹ̀ ẹ má fọkàn sí pé ìyàwó yìí máa padà ṣùgbọ́n ó tún ṣì máa padà nígbà tí òde bá lè wálé ó ṣì máa padà ṣùgbọ́n nígbà tó bá padà ẹ gbọ́dọ̀ bá ẹ tí ẹ nílé gbà ìrítẹ́yìn gan máa rí ẹ nílé gbà ẹ nílé gbà. Hmm? ìyàwó mi máa ń sọ pé hmm. ah, mi ò ní lè gbà padà. ẹ má ka àánú ẹ̀ débi kẹ́kẹ́ gbà o ṣùgbọ́n tá a máa ṣe rè ọ̀nà àbáyọ wà sọ̀rọ̀ yín tí n bá ní kẹ́ mú wá àfáàgbọ́n fẹ́ fi <laughs> fẹ́ fi jẹ wíìtì tèmi ni o àtọ̀bẹ̀ ẹlẹ́gùsí ẹ̀ torí pẹ̀lẹ́ ti ń ṣe dáadáa sí mi ẹ̀ ti ń tọ́jú àfá kó tó di pé ẹ gbé nkúrú nǹkan báyìí wá ní tí ọ̀rọ̀ yín gbà sàrà lásán ni fún àwọn àbárapá nínú kẹ́ ẹ̀ mú owó tó pọ̀ ẹ kúkú mọ ibi tí wọn máa ń wà yẹn ẹ lọ bẹ̀ kẹ́ máa lọ́mọ fún wọn ní kankan ìkankan ìkankan tàbí bó bá jẹ oúnjẹ ẹlẹ́dẹ̀ rà ẹlẹ́dẹ̀ rice ẹlẹ́dẹ̀ wà ẹlẹ́dẹ̀ rà tó báwọn ẹlẹ́dẹ̀ ẹ̀gúsí ẹ máa lọ di síbì kan ẹ máa gbé fún wọn kọ̀ọ̀kan ṣẹ́ni tẹ́ bá ti ṣe eléyìí ẹ ti bẹ̀rẹ̀ gbé ayé ọ̀tún gbogbo bíi tẹ́ ẹ̀rọ kan orí àti bíi tẹ́ ẹ̀rọ sí làwọn bá pàdé. ara yóò ní dojúrú ayé yóò ní dàrú ọ̀rọ̀ yóò ní dàrú ìgbésẹ̀ yóò ní báráyé nú ẹ ra àánú gbà ẹ ò ní sílẹ̀ tẹ́ o. ẹ jọ máa ẹ bá mi fi dákọ̀ mu. ó ṣe mo dúpẹ́ lọ́rẹ́ o ayé rí ó dá yóò lóyin ògo rẹ ó ṣe bóyọ gbogbo bí ọ̀rọ̀ rẹ ṣe á ní kọ́ṣẹ́kọ́ṣẹ́ yóò ná tuntun o lágbára ọlọ́run kò ní dàrú o ọlọ́run fi yanjú sọ̀rọ̀ rẹ. pẹ̀lú bóyá sọ pé ìwà àtọkọ ẹ ẹjọ́ dá bísínẹ́sì pọ̀ ni kò sáàyè fún ẹ lájọ́ tí mo ti ń sọ tí mo ti ń sọ pàtó ló ń bọ̀rọ̀ mo rò pé ṣó ń tàn mí ni pé irọ́ ló ń pa irọ́ ló ń pa ṣùgbọ́n pàtó wa ló ti dé ibi bádàrú yẹn mo pé ah o ò lè mọ bẹ́ẹ̀ láyé láyé o ti súnmọ́ mi nínú mi ṣe dùn kọ̀kọ̀ kọ̀kọ̀ báwo ló ṣe rìn. ẹni tá a bá fẹ́ ilé ò kì í jìnnà torí bẹ́ẹ̀ ni mo ṣe mọ ọgbọ́n tí mo fi ra gbé kalẹ̀ fọ́kọ mi mo ní mo ní supply kan lẹ́kọ̀ọ́ pé èmi fúnra mi dẹ̀ ni mo ní láti lọ ṣe supply yẹn so ó dẹ̀ gbà kí n wá mo dẹ̀ tún jẹ́ kó yẹ wípé àwọn onítírélà yẹn mi ò ní lè bá wọn padà sílé lóru o so èmi á ní reason láti sùn hmm. tó bá dìdá jọjọ kejì kí n hmm. máa jí bọ̀. obìnrin ah! ah! yẹ mo fi ìlú yọ yẹn ah! ilé ìpọ̀ ó dé gangan ni o kò lè tú láyé láyé láyé. nǹkan tó jẹ́ pé torí tiẹ̀ ni mo ṣe ṣe bẹ́ẹ̀ tí wàá fẹ́ máa fi bú mi. irọ́ ò fi bú ẹbí ti báwo mo ń yìn ẹ́ ní pé torí tèmi ló ṣe adúrú kan báyìí wo fúnkan tó wá ṣe nítorí tèmi tó ṣe léyìí tán kò sórun fáwọn méjì máa bọ̀ jàre <laughs> so bàbá kan tiẹ̀ sọ̀rọ̀ tó fara nù mí dáadáa àṣẹ ìbèrè jíjẹ àbèrè imú àbèrè. sísá <laughs> mi ká má purọ́ ìwà burúkú gbáà lẹ́rù ẹ̀yin náà máa gbọ́ nǹkan tẹ́ ń sọ ẹni ẹ pẹ́pẹ́ sí o wọ́n sọ pọ́kọ yín yàn àlè o ń ṣe gbá òun ṣá ẹ ṣe dúró kẹ́ ẹ mú lọ́rùn ọwọ́ ẹ mú lọ́rùn ọwọ́ náà ẹ wá kẹ́rù bọ́tà láti ayé táyé ti ń jẹ́ ayé òun láti mọ̀ pé gbogbo ọkùnrin tó má kó hundred percent wọn lẹ̀ ninety nine percent wọn oníṣìnà ni wọn so kí ló wá ṣẹlẹ̀ kí náà ṣe tójú òrírí. òbí gbé ṣé o realize pé ẹ̀gbọ́n ẹ̀ ló bá sọ̀rọ̀ ṣá ó dé bá mi sọ bẹ̀rẹ̀ sí dúró níbi lórí bẹ̀rẹ̀ sí nípa orí mi lórí bí pé bí àkókò ṣe láàrin mi àti ẹ nǹkan tó kọ ẹ ló ń dá sí ah! jọ torí Ọlọ́run èmi ni mo rí ọkọ mi láti lẹ tí mo ní ó wù mí láti fẹ́ tí mo dẹ̀ fẹ́ ó dẹ̀ wù mí sí pé mi ò fẹ́ mọ́ nìyẹn mo dẹ̀ ti kúrò nílé ẹ̀ simple kò sẹ́jọ́ nǹkan bẹ́ẹ̀ náà kí ni business ẹ̀ pẹ̀lú tèmi láti máa dá sí ọ̀rọ̀ ọ̀rọ̀ mi àtọkọ mi kí ló pọ̀ ẹ̀ bẹ́ẹ̀ sister mi ẹ má bínú o for the fact wípé mo jẹ́ àbúrò yín ní oní kí n rí òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ kí n má bá yín sọ òótọ́ ọ̀rọ̀ ló délé ẹ jẹ́ ká sọ ẹ̀ẹ̀ka ọkọ yín náà ẹ̀ẹ̀ka ọkọ yín náà ẹ jọ torí ọ̀nà ṣó dáa kéèyàn kó wá fẹjọ́ mi sùn yín kó ní pé bóyá mò ń ṣe nǹkan o kẹ wá débẹ̀ kí sọ fún yín pé kẹ gbẹnu sọ̀rùn nípa ẹnu yín ò gbà mm. ẹ sista ẹ dá mi lóhùn náà. tí n bá ti rí ẹmi tó ti ń fa wàhálà àbí òun jà mí kan tí n bá ti stop ẹ pé stop má dá mi lóhùn torí pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn mi ì mọ ọkọ tó fi kàn ẹ mi ò mọ ọkọ tó fi kàn ẹ bí pé ó gbàgbé wípé <laughs> èmi àti ẹ blood ni wa ọ̀rọ̀ ọkọ mi tó ń dá sí kò kàn ẹ rárá láti bí síbẹ̀ kò kún ẹ́ èmi mo yẹ kó mọ́kọ́ mi tí mo lè sọ pé mi ò mọ́kọ́ mi mọ́ ó yẹ kó mọ̀ pé wọn náà mọ́ wọn nìyẹn náà kó bá mi accept ẹ̀ ẹ dábì lóhùn ó wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kíní kan lé mi lórí anyway ó ṣe mo dúpẹ́ o ọ̀rọ̀ tí ò bá ti kún ẹ má dà sí i torí tó wà nílẹ̀ kò kún ẹ rárá so ada hmm? kò fi kọ́kọ́rọ́ sẹ́nu ẹ kò ti pa. orí ẹ náà sòkì má dà sọ́rọ̀ ayé yín mọ́ má dà sí i kò sí wàhálà. Ah, ah, burúkú kẹ̀ kò pọ́síbù kò pọ́síbù kò má lálà burúkú èèyàn máa ṣe irúṣẹ́ tó ń ṣe ò ní lálà burúkú ah, ṣé àwọn ọkọ ìyàwó oníyàwó tó ń fẹ́ wọ́n wá fi ẹ́ lọ́rùn sílẹ̀ nígbà tó rẹ̀ lómi láti fẹ́ àwọn ìyàwó oníyàwó ló ń fẹ́ káàkiri ó wá ní kó má lé ẹ wọ́n á lé ẹ lójú oorun ó kàn ṣe yìí pé o lọ báwọn tó ń ṣiṣẹ́ ìlójú méjèèjì ní kan kó ẹ níṣẹ́ yìí ó lálàbáwò wàhálà àlà wàá tún láàyè tó ju àlá lọ torí wọn á lé ẹ lójú oorun wọn á tún lé ẹ lójú ayé ó dé mi lójú pé ní méjì mẹ́ta nínú àwọn ìyàwó oníyàwó tó ń fẹ́ yẹn àwọn ọkọ wọn á ti gbọ́ wọn á dẹ̀ máa lé ẹ kiri ojú oorun ṣọlọ́ ní jáwọ́ ń bẹ̀ ni tó di dandan kí wọ́n lé ẹ lójú oorun ò ní tìjú ní gbogbo àdúgbò yìí kò sí òtẹ́ẹ̀ tó ti mọ̀ ẹ́ wọ́n mọ room number tó fẹ́ olórúkọ fún gbogbo wọn àdùnní àṣàbí àgbékẹ́ àbẹ̀bí àánú ẹ̀ ò ṣe mí mi ò rí irú ẹ̀ nígbà tí mo ti ń rìn ní ọkùnrin mi ò rí rí àmọ́ o èmi mọ̀ dá mi lójú pé láìpẹ́ láì jìnnà wàá fi nílé ilé fún mi ṣáni torí òní wọn máa lálàkàlà fún mi nínú ilé má wàá kó bá mi kó bá sí ẹ lọ́kọ́ bá pàdé mọ́. ṣé tọ̀sán ló ṣì ń wàá ṣì látó òru tí mi ò ní sí ń bẹ̀. àmọ́ mi ò ní fojú sunkún ẹ o nítorí pé ọmọ ẹni ò ní burú títí ká lè fẹ́ kùn pàjọ ìyẹn tó bá jáwọ́ ń bẹ̀. ọ̀rọ̀ àlàkọ alẹ́ ní ògọ́ nílé ìkọ́nà ah! ah! kíkú bàbá kú bàbá. ẹ wo bí mo ilé alayẹ gẹ́lẹ́ nìyẹn o sẹ́ni tí mo tají bá yẹrù bẹ̀rẹ̀ sí bá mi. ẹ jọ fi ọlọ́run bá bẹ̀yẹ ẹ má ẹ̀kọ́ ta pa mí. lójú rẹ sọ ọ̀tá wo ni ń pa ọ́ ọ̀ ọ̀ láyà ẹni bá rí ọ tó ṣe dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ báyìí yóò ṣe bọ́ ọ̀ láyà ọ̀ láyà rárá ọ̀tá kankan ò pa ọ́ iṣẹ́ tí mo ṣe fún ọ àjọ̀nù rẹ̀ ló wá wùn àdángolo tó ojú ló wùn ó ló sojú kokoko pànìyàn pànìyàn àdángolo tó ojú ó di wọ̀ igbó àmú bí àjọ̀nù iṣẹ́ mo ṣe fún un lọ́wọ́ ọ̀sẹ̀ gba nǹkan kan lọ́wọ́ fi dá nǹkan kan kan padà ṣe kó tó lò ń kàkólù gbókú àwọn ọmọ ẹranko bẹ̀ ni ó kú ogbókólúwẹ̀rí ó kú rí olúwẹ̀rí kì í kú àwọn ọmọ ẹja bẹ̀ ni ó kú ìwọ ọmọ àwọn ẹrù wìnìwìnì tí wọ́n ń bẹ nírèbàfẹ́ orin mi ń jáde orin mi ń jáde ó sì ti súnmọ́ mi ó yẹ kó gbọ́nú kó gbọ́n lẹ́yìn jù báyìí lọ. ẹ̀yin ló ṣe àmọ́ ò ṣe é sọ ní fìtílà ọ̀rọ̀ ò mọ̀ ṣe é sọ ní fìtílà àfi bí iná bá kú sórí àwọn kan ń bẹ láàrin yìí olófòfò ni wọn ó rí pọmọ tí wọn ó bàbí nídìí ìyá rẹ tí ń yọjú tí ń wọnú tí ń yọjú ìdí èké wọn pa sí wọn kún bí yìí o wọn lè mọ kẹtí bá ń súnmọ́ mi náà àfàmọ́ mẹ. Mr. Túnjí mm, ajẹmọ ló ń jẹ ìjẹmọ màá torí bí èmi àti yín ṣe jẹ mi ní láti hide anything fún yín. Ah, yà um, ìyàwó wọn pẹ̀lú bá ṣe gbìyànjú tó ìyàwó wọn response to treatment. ah again kò respond sí treatment so gbogbo nǹkan tí ẹ̀ ń fún tẹkàn ń lò fún ṣe ṣe fún lábẹ́rẹ́ ṣe everything yẹn kò fún ní àpẹẹrẹ pé bóyá ara ẹ̀ máa yá. yes nǹkan tá a máa ṣe ò pọ̀ màá ní láti rìfà yín ni sí other hospital. ah wọ́n ló máa rìfà wa ẹ kó lè dá ní nǹkan tí wọ́n ń sọ. ẹ ẹ dókítà ẹ ẹ sà ẹ ti sọ àwọn nǹkan méjì tí ó léwu ṣe ń gbọ́ alákọ̀ọ́kọ́ ni pé ẹ sọ pé ìyàwó tí èmi fẹ́ ní iṣu lọ́kà ṣe ń gbọ́ ìyàwó tí mo fẹ́ ní iṣu lọ́kà ó sì kì lọ́dọ̀ yín sìn ẹ wá sọ wípé kò respond sí treatment ìyẹn lè pààyàn lọ́tọ̀ ìkejì ń bẹ̀ ni wípé ẹ máa wá rí fáwa èèyàn èèyàn ò ní gbọ́ nǹkan tẹ́ sọ yìí kọ́mọkùnrin má dobìnrin ẹ náà mo kó lè dáná ẹ jọ ibo hospital wọ ni. good um, I will refer you to a specialist in Indian. Ah, India. Indian. ṣé ní kan tí mo torí ẹ̀ sọ ni pé ṣé tí n bá refer àwọn síbẹ̀ yẹn wọ́n ní àwọn capable hands wọ́n ní machines tí wọ́n máa fi scan tí wọ́n máa fi gbogbo nǹkan tó bá ṣe wọ́n pátápátá ní wọ́n máa lè carry out wọ́n á dẹ̀ ṣe tó máa dáa. lómi kò ní sọ kí ni kò wí pé bá ṣe jọ wà ẹ̀yin kò rí ẹ̀kẹ́ tún fi nǹkan kan fún mi ṣẹ́rí tí àwọn dókítà bá ti rí pé ẹni yìí o kò lè yé náà máa dá ọ̀nà tó jìn àbí kíní yẹn tọ́bádìpọ̀ ti pọ̀ ju agbára wọn lọ pé kí eh. n máa kú. ẹ ti gbàgbé pé àwọn baba ńlá wa ń bínú wọn ní àwọn specialist tó jẹ́ wípé táwọn náà bá kọ́wọ́ kíní táwọn ìbọ̀ ah, ah. ẹ jẹ́ ká lọ sílẹ̀ mo pè sá. Mr. Tunji yes, medically is not done yes ṣẹ́rí when it comes to medical we have to treat it medically. ewu gangan lẹ fẹ́ treat spiritually ṣe treat kan rí spiritually ni medically náà lẹ máa pe please ẹ jọ tó lọ́nà ẹ mọ kó tó ṣẹlẹ̀ sá ẹ wò ẹ bá wa yọ káàdì ẹ fi wọn máa rí jẹ́ ká gbé kúrò níbí. ẹ ẹ gbọ́ wọn ní kan yọ káàdì ìyàwó yín. bẹ́ẹ̀ ni ẹ bá mi discharge ẹ máa máa gbé lọ. mi ò sọ pé kò sí solution. ẹ yọ káàdì ẹ máa ṣe báwọn ṣe bí ẹ máa á èmi náà kọ́ bọ̀ wípé àwọn alágbè kúrò fẹ́ni bá dẹ̀ṣẹ̀ láyà ní pé padà mọ́. ẹ máa sign fọwọ́ tọwọ́ pé ilẹ̀ kúrò. ẹ báwa la ní kẹ́ discharge o. ọwọ́ yóò dé ẹ ṣe thank you so much. wọ́n try gan gan. ẹ káàsán o. ẹ káàsán o kí mi ò pẹ́ ń wo mi ẹ kúkú ṣe ṣe rí ibi táwọn yìí ẹnìkan ló ní ọ́fíìsì yẹn àwọn ni wọ́n wá látẹ̀kùn mo dé nítorí àti kunlẹ̀kùn mo ń nàgà mo rí pé gbogbo lẹ́kùn sẹ́ni bọ̀dé níbẹ̀ mo ń pariwo ẹ̀lú ẹ̀lú ẹ̀ dá mi lóhùn ìyẹn ni mo tẹ̀ ṣe wo pé kíá kí n ti kúkú mọ́ kéèpọ̀n kí n ṣe yẹ yín sí bá ti gòkè wọn á rí mi látọ̀ kan. Ah, ah, sista yín gan fọ́ ṣé wàá possible kàn má ṣe gate fún yín kẹ wàá gba bíbá yín náà kẹ mú kéèpọ̀n kẹ gba bí wọlé tá ń béèrè ń bẹ̀. ẹ ṣe ẹ jamoke gangan ni mò ń béèrè Jamoke tí wọ́n ń ṣe business àwọn náà ní office àwọn náà ní gbogbo building pátápátá. Jamoke ah, ṣé kò ń ṣe pé ẹ̀yin náà wà lára àwọn tí Jamo ti gbá báyìí. rárá ah. ẹ̀ ọ́n ti tẹ̀lé ìṣòro sọ wọn ò ṣe wọn bá yàn lọ bá yàn ṣe business ni Jamoke ló kọ wọn ẹ̀kọ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kùsùn ìbàdàn ló bá jẹ́ kí wọ́n fún ọkọ̀ ibi ìgbà ìlú ojú mi ojú bèrè tó mi jẹ wọn ò kí pé wọn làwọn làwọn ní gbogbo bíúdì láti ètò sẹ ó ní bẹ́ẹ̀ tẹ̀sí pé ẹlẹ́ kásán o jámọ́ ah, jàmọ́ fún wa náà ni láńlọ́ọ̀dù ti lé dànù wọ́n ti gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n ti túnú bẹ̀ ṣe ẹ̀yin náà ẹ wo lẹ̀kẹ̀wẹ̀ ẹnu ọkọ́ wọ́n ti tún bẹ̀ ṣe wọ́n ti lé dànù torí fún wa náà ni. ṣẹ́ẹ̀rì mo mọ̀ pọ́ rẹ̀ jàmọ́ tímọ́tímọ́ nìyí mo rí pé ẹ kílò tí mo jáde ẹjọ́ nígbà tí òsì mi báyìí wọ́n ti sẹ́ni náà ti lè dànù ẹ mú mi lọ ibi tó wà síbi tó ń lò ó sinsin ẹjọ́ nítorí ọlọ́mọ fi ọlọ́mọ bá bẹ̀ yín. ẹ fọ́ni ẹ mà ní sórí burúkú. ẹ fọ́ni o ẹ ti jẹun kẹ tó wá bi tẹ́lẹ̀ ni. ebi ò pa mí. àtẹ̀bí ah, ò bá pa yín ẹ̀ ṣe é sọ pé bí yẹmi àti jàmbo ṣé gbà tẹ́tẹ́ kó fún jàmbo ṣé mo wà ń bẹ́ẹ̀ ni ṣé mo wà ń bẹ́ẹ̀ ah ok torí pé mo ti wá rí mo bí ti yín sìn lẹ́yìn sọ fún mi pé kí n mú yín lọ ah! sí

wọ́n ní mo wá ní ṣàánú mi. Ah. mo mà ti dáhùn bí mo ṣe wà yìí eh, eh. ọlọ́mọ yẹn sọ mí di pòròfó bí mo ṣe wà yìí bí pé. ẹ wò sísá mi ò fẹ́ wà láàyè o hmm. ọjọ́ kìíní àwọn náà lẹ sọ pé kí n má dà sọ̀rọ̀ yín mọ́ kí ló tún ṣẹlẹ̀ báyìí. Ah, eh? àfikún dásẹ́lẹ̀ yìí àfikún dásẹ́lẹ̀ bíi pé wọ́n ti gbá mi ò ṣe business kan ni mo máa ṣe mo ṣe business pé mo dé ni mo máa rí dọ́bù owó tí mo bá kó sílẹ̀ lórí business yìí nísìnyí bá ní pé kí n tiẹ̀ lọ kí n lọ bèrè pé àǹfà ìbò náà bọ̀rọ̀ business dè ìgbà tí mo àtọ́fíìsì yẹn àtẹni tí mo kówó fún o àtọ́fíìsì omi ìbẹ́ ní bọ́dí bẹ́ẹ̀ mo gbágẹ́jì sí ti mi rẹ́ ní kankan ìgbà tí mo padà rí yàn wọ́n ṣàlẹ́ ni tí mo kówó fún wọ́n ti lè kó lọ́fíìsì tó ti gbá mi. Ah! ó ló ti gbá mi. Eh, eh, eh, sista ẹ calm down wọn. ó ti calm down. ẹ sọ wípé ẹ ṣe business pẹ̀lẹ́ nìkan friday lọ fọra yín kówó fún abẹ ṣe transfer àbí nǹkan kan. èmi ni mo kówó lọ fún. ẹ ibo lẹni yẹn wá ibo lẹ ti lọ kówó fún gangan. Ah, mo ti débẹ̀ àná tó ti lé mi ìmẹ́ni yẹn mi ì mm-hmm. ṣé báwo lẹ ṣe mẹni yẹn ṣé ta ló mú yín mọ àbí. Ah, mo lẹ́yìn tó mú mi mọ̀ kódà mo mọ̀lẹ́ ẹni yẹn báyìí ah, ah. ẹni yẹn kọ̀kọ̀kọ̀ ló ní pé kí n má wọrí èèyàn gidi ni pé kó lè gbá mi eh. kí n kó fún mo mọ̀lẹ́ mo mọ̀nà ẹ̀. tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni kò sí kéèsì ẹ máa rí owó sísẹ́ ẹni yẹn tẹ́lẹ̀ mọ́ ibi tó ń gbé eh. owó yín máa jáde nígbà tí o ṣiyè á kówó yín jáde tí o bá kó jáde á ṣẹ̀wọ̀n ẹ̀fẹ́. àbí o àbí ọ̀rẹ́ owó yóò lè lọ bẹ́ẹ̀. Ah, owó tí mo rò kí n gba owó ńlá kí lọ fi kó fún ọkọ mi kó rí mi dára ní lọ́dà mi ṣe owó ti wà lọ́wọ́ ìyàwó mi. ara ìyàwó ìyá ìyá pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́ àtìlẹ́yìn ànábì àárẹ̀ tó ṣànábì ayúbà ju ilé lọ hmm. ju ilé lọ tí ò tiẹ̀ lè sọ̀rọ̀ mọ́ hmm. tí gbogbo mú gbogbo ara báyìí ti dé pa hmm. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nígbà tí ò fọ́ lọ́wọ́n bá ń lẹ̀ tí ò yé pé láìla ìlànà ọlọ́ìlà ìlànà ó pàpà tún gbádùn náà ni ìyàwó gbádùn. àmọ́ àti gbádùn yá wa ọwọ́ wọn ló wà. àfa ah, kò sí ní tẹ́fẹ́ kó ṣe tí ò ní ṣe gbogbo bu àdúrà tẹ́fẹ́ kó gbà àgbà kó jẹ́ ìfẹ́ wọn kì í ní fi gbogbo ẹ̀ ló máa ṣe inú ò fẹ́ràn ipò tó wà yìí yàfà. àwọn ìṣàárà nàìjíríà àlọ́ àtàwọ̀ lọ́pọ̀lọpọ̀ hmm. àdúrà tá a ṣe àtàwọ̀ ẹ̀ hmm. gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín hmm. nígbà tá a parí gbogbo ẹ̀ a rí i pé níwọ̀nba ìgbà tí àwọn náà bá ti lè jẹ́wọ́ àwọn nǹkan kan tí wọ́n ṣe sí kọ̀rọ̀ tó pamọ́ gbé. Mm ká fọ̀bẹ ẹ̀yìn ká fi jọkọ ẹni níṣu mm-hmm. Mm-hmm. wọ́n bá lè jẹ́wọ́ a lè mọ ibi tá a dojú àdúrà wa kọ. torí ọ̀la. bẹ́ẹ̀ni bóyá kẹrẹ ẹni jẹ́ kó máa lọ torí wọn sọ̀rọ̀ bí ẹni tó mọ nǹkan tó ń ṣe. lọ́pọ̀. báwo ni àìsàn ṣe jọ nǹkan tó ń sọ kọ́mọ ọlọ́kẹ́ àfa ah, sọ bẹ́ẹ̀ o ah, àfa tó ń wo ìyá àfa ńlá ni wọn. bẹ́ẹ̀ ni a ti mọ wọn ti pẹ́ o àfa tán a ah, àfa ńlá ni wọn. yàtọ̀ sí pé wọ́n á já àfa ńlá àwa yìí ti mọ̀ wọ́n sí yìnyín kì í ṣọ̀rọ̀ ọdún mélòó ó ti pẹ́ ń pẹ́ lẹ́nu jẹ́ ń tọ́ bá sọ pé gbogbo jẹ́ ń ṣàlàyé kíní kan fún ẹ ó ṣeé ṣe kí wọ́n má mọ̀ kí ó jẹ́ pé nǹkan sọ pé ó ṣe gan-an bóyá wọ́n gan-an ríro bóyá minor ten ní lójú ẹ̀ sórí báwọn ṣe wà iṣẹ́ tí wọ́n yàtọ̀ ẹ lè rò wípé ìbàdàn ní solution kínní wà kọ́dẹ̀ sọ fún mi pé padà lọ ẹ lọ mú látàbújá kẹ gbàjá lọ kánò kẹ gbàbẹ lọlẹ ibo nígbà bá máa rí náà at the end of the day ìbàdàn náà ló ń bọ̀ wọ́n ṣe ń ṣiṣẹ́ tiwọn nìyẹn ìwọ ni kò ronú sí jọ gbogbo tó bá mọ̀. ẹ dákun ṣe rí bí wọ́n bá kọ̀ tí wọn ò jẹ́wọ́ ó léwu díẹ̀ ara wọn náà sì ní ewu ọ̀hún wà bí wọ́n bá rí i àwọn sì lẹ́mìí ara àwọn lò àwọn sì ní táwọn fẹ́ gbé orí ilẹ̀ yìí ṣe hmm. Hmm, yóò dà kan jẹ́wọ́ hmm. bí wọn bá jẹ́wọ́ ó léwu nú fáwọn náà ní kíákíá sì ni sì ń ṣe kópẹ́kópẹ́ ẹ dákun sí mi lè máa lọ. Ah, ah, ẹ ń àfa ẹ máa lọ ẹ jọ ó máa sọ̀rọ̀ ó máa sọ̀rọ̀ jọ ọmọbìnrin jọ. ẹ ẹ ẹ kò kí n ṣe pé bóyá mo ṣe kókó náà ó kàn jẹ́ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń fi ọ̀rọ̀ pé mo fẹ́ mú iṣẹ́ lọ sí èkó mo máa fi ń parọ́ fọkọ. wo èyí mo ṣe gbà wípé lóòótọ́ lóòótọ́ o nífẹ̀ẹ́ mi gidi gan ah no no no no no o inú mi dẹ̀ dùn gan. ibi tí ìṣúra yàn bá wà ibẹ̀ lọ́kàn ẹ̀ máa ń wà. lọ́sọ̀pọ̀ lọ́sọ̀pọ̀ kàbíyà. ẹ̀yin àfa mi ah. pẹ̀lú ògo obìnrin lobìnrin ó máa jẹ́ ah. obìnrin obìnrin. Mm, wa ní ṣe ikú díẹ̀ ikú díẹ̀ wàláì kó yẹ kí àwọ ilé kó mọ òwúrò wà tẹ́ ẹ hmm, wa ẹ hmm. mi hmm. ah. ẹ̀ṣẹ̀. ló sún wọn dọ́dọ̀ ọmọkùnrin ẹ̀ṣẹ̀ ni ìwà ẹ̀ṣẹ̀ táwọn náà ń hù òun ló mú wọn dọ́dọ̀ ọmọkùnrin tó rọ ọmọkùnrin yìí lò wọ́n ni òun ló sọ wọ́n di bó ṣe sọ wọ́n dà yìí hmm. gbogbo èèyàn láyè tí bá ti ń dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ni aburú bá fẹ́ ṣe wà aburú fún yóò rí ṣe fún ṣùgbọ́n ẹni tí èyí bá dẹ́ṣẹ̀ tí ń ṣàdúrà bá tiẹ̀ ń gbé aburú bọ̀ àdúrà wọn mọ̀ láburú ń dànù nígbà tó nǹkan ò ti ń ṣẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàláì ẹ̀ṣẹ̀ ni hmm. torí dìdí ní ẹ̀ṣẹ̀ kan tí àwọn kọ̀ọ̀kan ṣẹ̀ ń pàtó tó hmm. jẹ́ kí n tó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ hmm. ẹ wo ibi tọ́rọ̀ dé àdúrà láṣẹ àwọn fúnra wọn náà wọn á wá ronú jinlẹ̀ wọn á mọ ẹni tí wọ́n ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ yìí bí wọ́n bá ti mọ̀ tí yùn dáríjì wọn ẹ wo ẹ fi yòókù lẹ́fọn lọ́hùn. ẹ ẹ àmọ́ àfa ẹjọ́ irú ẹ̀ṣẹ̀ wo gangan ni ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kó lè tètè fi rántí. ọ̀rọ̀ lẹ́sọ̀ àfa mi ẹ̀ṣẹ̀ tó ṣe ń tọ̀hún náà bí ẹ̀ṣẹ̀ ìfẹnubà nǹkan ẹni jẹ́ hmm. hmm. ah, téèyàn mẹ́nu báyìí kó fi bà nǹkan ẹni jẹ́ ní nǹkan téèyàn kan ò ṣe kéèyàn sọ pé ẹnìkan ṣe kó fi balẹ̀ onítọ̀hún jẹ́ pátápátá. torí ọlá nǹkan ta ni ìwọ rò wípé o fẹnu bà nǹkan ẹ jẹ́ ronú sí jọ àfà síbi tó bá ṣáà ti ronú sí tó dẹ̀ ti gẹ̀tẹ̀ ó ti tán. inshallah àlàáfíà dé. jọ ìwọ náà ronú sí ẹ wọ́n tó bá ti rántí onítọ̀hún hmm. lọ́gán ni hmm. ara ẹ wò ó ní ti lẹ́ni tí mo ṣe yẹn. ṣé torí bí wọ́n mọ̀ pé mo mọ̀ sí páàrọ̀ tọ́lá ni a ti jú mi ṣé torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ mú láyà àwọn ẹ̀ nígbà ó má rí pété kí ló ṣẹlẹ̀ ṣé o wá ráwọn méjèèjì yìí ó fọ́ ni gan o táwọn méjèèjì bá bẹ̀rẹ̀ sí ní já sí ọ̀nkú títí báyìí. ẹ má wọ àjìnà ọlátúnjì bàbá ọkọ mi ni mo ni mo ṣàìdá sàkání wọn. Ah, ah. o ti ń dàpọ̀ mọ́ra wọn ọ̀tọ̀ ní sanwó ọ̀tọ̀ ní tó ń sọ a ní wọ́n ní ẹni tó ṣẹ̀ ní ẹni tí o fẹ́nu bà nǹkan ẹ̀ jẹ́ kì í ṣe èmi náà ní pé kó o sọ ọ́n pa ẹ̀ ẹ̀ṣẹ̀ olùfẹ́ṣẹ̀ mi <laughs> ẹ̀ṣẹ̀ olùfẹ́ṣẹ̀ mi. mo mo ti ṣẹ̀ ní. irú ẹ̀ṣẹ̀ olùfẹ́ṣẹ̀ fẹ́mi tí màmá bínú sí ẹ̀ tà mí torí ọlọ́run bóyá tọ̀dọ̀ mi kọ́ o kí ló ṣe fẹ́mi ọ̀ṣẹ̀ mi sọ̀rọ̀ tí ìyàwó yìí fi kó kúrò ní lọ́jọ́ kìíní àná. nítorí pé mo rò pé ẹ mọ̀ sí gbogbo ìwà tí ọ̀rẹ́ yín wù mí. lọ́wọ́ kọ́pọ̀ lọ́wọ́ yìí lọ́ lọ́ ah! ah! torí ọlá ojú ti ti mú un. torí ọlá ìkọlẹ́ olóyàwó mi lọ. ẹjọ afa afa ẹjọ máa tó èṣù ni kò ní gbà á nígbà fún èṣù lórí ọ̀rọ̀ tó wà lẹ́nu ṣé bẹ́ẹ̀ ní ti dáríjì àbúṣe tó ṣe gbàgbé gbàgbé gbàgbé gbàgbé ti dáríjì ẹ̀ pátápátá tinútinú ni o. aláha kọ tí ṣe. afa ẹ bo nǹkan mi ò bá jẹ ẹ irú ìyàwó tó tọ́ sí yẹn ìyẹn ti tẹ̀ mí ìgbàgbé ní ìyẹn ti dàbí sẹ́yìn tẹ́gbọ́n fìṣọ́ máa ṣe wẹ́ẹ́dì mi láìpẹ́ àrùn ó máa wọ̀ rí i àkọsílẹ̀ ni àkọsílẹ̀ ó ṣẹ ní kò dáríjì ẹ̀ tinútinú ẹ ṣáà tẹ̀kọ́ pé olùwà lẹ́jọ́. lẹ́yìn táwọn ti láwọn dáríjì àlàáfíà ti jẹ́ ṣùgbọ́n ọ̀yá wa ẹ̀bùn kó ẹ yóò dáa yóò dáa ìwà tẹ́ wù yìí òun ni wọ́n ń pè ní ìwà ajẹgbodò tó ń wé ni kúnra ní ẹbí mi pé kí ni túmọ̀ ẹ̀ka ẹ̀ ẹni títí ẹ ti bàjẹ́ tó wá rí tẹni tó ń dà tó fẹ́ kí tẹni yẹn bàjẹ́ òun ni à ń pè ní ajé gbùdù tó ń wá ẹni kún wa nígbà tẹ́yìn mọ̀ pé ọkọ yín ó ń hùwà tí ò dáa tínú yín dùn sí ṣe bá ju àmì yẹn kẹ́ ẹ tẹra mọ́ kẹ́ ẹ fi yọkọ lójú ọkọ yín kó tiẹ̀ wá jẹ́ pé àwọn ọ̀rẹ́ ọkọ yín ló kọ́kọ́ yín ní tó ń ṣe ṣẹ́yìn ò mọ̀ pé ẹni tá a kọ́ níkà tó hùwà ìkà ó ti ní ìtinú ẹ̀ tó fẹ́ ṣe ni àdúrà lẹ́yìn ò bá tẹra mọ́ láti fi yọkọ lójú ọkọ yín ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà níwọ̀nba àgbà tí àwọn ti dáríjì yín ọ̀rọ̀ yín ti já sáyọ̀ ìgbádùn ó jẹ tiyín ṣùgbọ́n àáfà inú ẹ burúkú o ẹ mọ̀ pé kì í ṣe tó dá kéèyàn ó níyàwó ńlé kó tún máa yàn lé ta ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tẹ̀ ń gorí èyí ẹ̀mí ti ń bẹ lára kálukú ẹ wo bí ẹ ṣe pa gbogbo inú ilé jẹ́ báyìí gbogbo nǹkan tó ti bàjẹ́. ẹ àwọn afàṣẹ́bí gbogbo gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ṣebí téèyàn bá ṣàti dáríjì ó ti tán ẹ̀yin mo ti dáríjì ìjẹ́jà fún gbogbo yẹn sílẹ̀ ẹ jọ solution fọ́rọ̀ ẹ̀ yẹn pé káwọ́ gbá mú náà ọ̀rọ̀ tó láǹṣọ yìí ṣe ti gbọ́. nígbà téèyàn ti dáríjì báyìí àlàáfíà ti jẹ́ yóò gbádùn ìwọ̀n àtẹ̀rámádùá fún àwọn ọmọ wa hàn ọ̀tún ọ̀tún náà ló mọ̀ fi ọ̀tún wẹ̀ pẹ̀lú àṣẹ lọ́dọ̀ àlàáfíà ó jẹ ọlọ́wọ́lá bó ṣe sọ ayat kò lè sí kalẹ̀ fún ànábì tó jẹ́ pé síbẹ̀síbẹ̀ náà ìṣẹ́gun lànábì tó sì jẹ́ pé ànábì ń ṣẹ́gun àwọn ọ̀tá ẹ̀ àwọn náà ń ṣẹ́gun ọlábísí náírà mọ́nà rẹ̀.